وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار nígbà tí a dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala tí a tọrọ àríkún ìkẹ́ àríkún kẹ fún aṣíwájú wa anábíwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ará ilé àti gbogbo àwọn tó wà lórí ìlànà lẹ́bí sallallahu alaihi wasallam tó rí jọ alùpùpù lẹ́yìn ìgbà náà a kí àwọn ilé tó wa tí wọ́n gbé ìrú ìtòbá ìkalẹ̀ látara pé kó máa jẹ́ àlàyé nípa ọ̀rọ̀ ìsìn látara kó bá lè máa jẹ́ ìtọ́sọ́nà fún wọn ní kálukú wa àti Allah subhanahu wa ta'ala kí ó mọ́ta sí wọn lẹ́sàn dáadáa lórí ètò tí wọ́n gbé kalẹ̀ òfẹ́fẹ́ náà ni a kí ogun tí tó wá ń gbọ́ wa lọ́mọ kékeré ni àbí ní àgbàlagbà lọ́kùnrin àbí ní obìnrin tó àti ogun wa gẹ́gẹ́ bá ti kíra wa síwájú pẹ̀lú gbólóhùn tó ti lọ tí a ti mọ̀ pé salatul maghrib kìí pẹ́ wọlé lásìkò tá a wà yìí ìtú jẹ́ àkòyọ́rọ̀ tí wọ́n ní kí á gbìyànjú láti yànà lọ́kọ́ra wa lónìí ọ̀la ni kátọrù jahal alàlùfáàjì wàlùmùsàmà kátọrù jahal alàlùfáàjì wàlùmùsàmà ìtàn eléyìí ní kúkúrú èdè ni ewu tí ń gẹ́rí bí àìmọ̀ká alẹ́lẹ́fàbù fún èèyàn fún ọlọ́dání fún èèyàn fún rẹ̀ wà lè mọ̀ ṣítẹ́mà àti fún àwùjọ tí èèyàn wà ń a gbé ẹ̀wù lábàlọ́wọ́rú àkọlé ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kí ni mo náà sábà rẹ̀ nítorí pé àwọn olùsọ̀rọ̀ àbí àwọn gbogbo nǹkan tí yóò bá ṣe ta palẹ̀ mọ́ fún làbújá aláhùn mílẹ̀ lọ́dá sábà ó gbọ́dọ̀ ní relevant má àyè tá a ti fẹ́ ṣe má àsìkò tá a ti fẹ́ ṣe má ìgbà fẹ́ ṣe ó gbọ́dọ̀ relevant ó gbọ́dọ̀ relevant ní relevant so látara délé yìí tá a bá wo irú àkọlé ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ yìí kí la fẹ́ ewu tí ń a rí pé a ní bùkátà sí púpọ̀ ká ma ewu ní bẹ níbi àìmọ̀ká nítorí pé àìmọ̀ká sáárí hun in tó kálé tó kákó ni ó pọ́nká ó wà láàrin àwọn tí a ń ṣe ìgbìyànjú lórí ìlànà mẹ́tìtọ̀ wọn àwọn ọ̀sán lórí súnà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó wà láàrin àwọn tó jẹ́ ni wọ́n ti ẹ̀fìgbà kan pé ra wọn tó látara di eléyìí ló fi jẹ́ ká sàlàyé nípa kí ni wọ́n kí ni ewu tí ń bẹ fún àyíká gan tọ̀kọ̀tà ń pè ní alakatọ̀ inú ilé lágbáwá òun náà ni alìṣọ́ọ̀fù alàlìhàlà òun náà ni kéyò máa parun lọ yàní àwọn nǹkan kí ni bí a bá ti máa parun báyà ni ò bá máa ń pè léwu olóyìnbó pè ní danger ẹ̀yẹn tó bá rí tó tánà rẹ̀ ìgbìmọ̀ ah, bá iná láti tọ́ra fún kíni fún àwọn aburúkú bẹ̀ẹ̀bẹ̀ yìí aljahalu inú èdè lábáwá ìpìlẹ̀ kan tó wọ́n láti ara jí màtí ha wà ti láàmù tàbá ní jahila jahila yẹ jahalu ẹ́ ìtumá aljahalu wọ́n òun náà ni rífdù láìlú òun náà ni ìdàkejì ìmà tàbá ní àìmàkan kí ní ìdàkejì rẹ̀ òun náà ni gíní ni alìlú tọ́mà ní àìmọ̀ká àjáhàn ìdàkejì rẹ̀ ní àdáyì eléyìí nílẹ̀ ìlàwà àwọn bí ìsìrá inú ìsìrá sábàtọ̀ pé àjáhàn òun náà ni ẹ̀ẹ̀tìkọ́ọ̀lù ṣẹ́yí aláìláàfin máa huwa àrẹ ẹ̀ẹ̀tìkọ́ọ̀lù ṣẹ́yí aláìláàfin máa huwa àrẹ ìtànkẹ̀ láìmọ̀ká òun náà ni ká ní àdìsọ́kàn nípa kankan ní ọ̀nà tó yapa sí nǹkan nǹkan ẹjẹ́ gangan ẹ̀ka yìí dúdú ni àmọ́gbẹ́ tí wọlé lọ́kàn ní pé funfun ni ọ̀sán láwà nísìn àmọ́ àtìsọ́kàn ti ẹni pé alé láwà eléyìí òun náà pè ní kíni òun náà ni wọ́n pè ní alìjáhàl òun náà ni wọ́n pè ní àìmàká nítorí pé ó sáì ọ̀tọ̀ ní tóun pè ọ̀tọ̀ ní nǹkan tó já sí òun náà ni wọ́n sọ pé nàkídù láì òun náà ni direct opposite ìmà òun ni wọ́n pè bẹ́ẹ̀ ẹ̀wọ́n ní alìjáhàlù yìí àìmàká yìí àwọn olùmọ́ tọ́nà oríṣiríṣi tó jẹ́ pé yóò dá káwọ ọ̀nà mélòó kan nínú àwọn ọ̀nà tí wọ́n pín sí nínú àwọn ọ̀nà tí wọ́n pín sí òun náà ni wọ́n pè jáhàlù kan ní àjáhàlù libasir òun náà ni àìmàkan eh, bóòlù ṣe pé simple ignorance àìmàkan tí ó ṣe kí ni àìmàkan tí ó gbọ́ mọ́ fún àjáhàlù libasir òun náà ní kí ni òun náà ní adamu ìdọ́wọ́ fi ṣe kí ẹ̀ máa máa lábẹ́ lọ́wọ́ yà lápòjú ẹni sí pé kí lọ́jọ́ òní kólóhùn ọ̀má ara jahalun basir jahalu basir lélẹ́yìn àìmọ̀ká tó tẹ́pẹ́rẹ́ òun lélẹ́yìn anáwò ọ̀sáàní yẹni alẹ́ẹ̀kejì ní máa ìmọ̀ká òun náà àyìnbàkà tó wọn tó ń pọ́ máa ó tó ń pọ́ pa kí ni ìtumọ̀ rẹ̀ kí ni eléyìí àjíyà lórí mọ́lọ́kà òun náà ni fáàmù ṣe yìí ẹ́ ìrìnkì láàfin máa wà àrẹ yìí òun náà ni ká gbọ́ nǹkan yé sí ìtumọ̀ nǹkan àmì ìtì nǹkan yẹn jẹ́ irú ẹ̀ làkòjú tí mo mú wá fún alẹ́ kan ṣe pé tàbá ní àsìkò láwà yìí ẹni bá sọpọ̀ wọ̀ má tẹ́kọ́ tẹ́pẹ́ kẹ́wàá pé ìpásìkò láwà yìí ti ń kẹ́wàá lọ́gàjọ́ òru ọ̀gàjọ́ òru láwà báyìí àbúkẹ́ ọgbẹ́ lọ́wọ́ yẹ̀ pé ẹlákùn kí ni ọjọ́ òní kẹ́ẹ̀kọ́ wá dé nìsí àwọ́lá ní olùdára méjì so eléyìí onísìn jahalun murakkab àìmàká tó gbọ́mọ̀ pàdé so àìmàká méjèèjì láti gbé e kó fún yà èyàn ìmá tó wí oníṣẹ́ ẹnu ma tó ní ìdílá ìká sọwọ́ pé ìkàbá yìí yóò tètè wọlé wà wọn lákín aljahil já ẹ̀lá mọ̀lọ́kàm ẹni tó jẹ́ pé àìmọ̀ká sí ẹ̀ àìmọ̀ká tó pọ̀ mọ́kànní wàhálà méjì lẹ́sìn wàhálà méjì lẹ́sìn ẹlẹ́kọ̀ọ́kọ́ gbìyànjú láti sàlàyé fún pé kèé sòrú láwà yìí ẹ́ pé kèé sí òru yóò wà ní bùkátà ti kẹ́ sọ pé ah, ìta àmọ́ bí ń dòrò mọ̀ ní báyìí lóru ṣe rí ẹkọ̀ọ́kọ́ ní bùkátà eléyìí ẹlẹ́ẹ̀kejì inú pélé díẹ̀ òun náà ní kẹsẹ̀ wá sọ fún pé àsìkò tá a wà yìí o òun náà ń pè lọ́sà so eléyìn àjálù àlùmọ́lọ́kà so ìkíní kejì rẹ̀ náà nǹkan tó jẹ́ kí ni nǹkan tó jẹ́ nǹkan àkùkù ni nǹkan tí nínú ẹ̀sìn àti nínú làákàì àti nínú àṣà àwọn nǹkan tá a máa ni kéèkéèyàn pèyàn ní inú yóò bàjẹ́ wọ́n máa tó ti lè jà ní yóò bẹ̀rù yóò jà èmi náà ló pè lára ìmọ̀ká yóò yá pé ó yà mẹ́ ẹwà rí àlìjáàlù nígbò míì pàpàá jùlọ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa àìmọ̀ká kan bẹ tí wọ́n pè ní àlìjáàlù bí ṣẹ̀rí àti ìsìlámìyà kéyìn ó sáyì mọ òfin ẹ̀sìn kò má àìmọ̀ká kan ní náà ni àlìjáàlù bí lógàtì àwọ̀bìyà kéyìn mọ́ mọ ìdè lárúbáwá àlẹ́tí híyà wàsílà tó ilà fahmi àṣẹ̀ríà àti ìsìlámíyà tó jẹ́ pé òun náà ni irinṣẹ́ òun náà ni akàtọ̀ sáàbí ma òfin ṣẹ̀ríà ìsìlám tó eléyìí náà nínú ìran kan nínú àyíká kan tí àwọn àmà ṣàlàyé fún wa ní ẹ̀rí bíta ìmọ̀ká ìwà burú dé àbáwa alì fún Abi Talib radiyallahu anhu wọ́n gba ìgbà wá kan wá lọ́dọ̀ wọn àbá alì ní كفى بالعلم فضلا كفى بالعلم فضلا أن يدعيه من لا يحسنه wọ́n ní ó tó fún ìmà ní ọlá ó tó lọ́lá fún máa ayẹ̀tẹ̀ ìyàwó mẹ́lá yọ̀sínú ipé ẹni tí ó máa olóòtí máa pàtàkì rẹ̀ mara rẹ̀ ẹni tí ó tó nímà ní àwọn náà onímọ̀ làwọn náà eléyìn gan tó lọ́lá fún ìmà nítorí kó pàtì mara rẹ̀ nígbà tó wà pín tó dáa ní wàkàfàrà bí jáhálẹ̀ tó lárí ó sì tó fún àìmàká ní ìyẹpẹrẹ ayyata bábọ̀ àbínihùmá ẹni tí ni aláìmàká ah, ni tó kó náà mọ̀ pé àìmàká nǹkan tí ó dáa ní kìí sí nǹkan tí wọ́n a máa fi ó yìnyà ẹwà rí

ẹwà tó mú pé ẹni tó bá ti rí dèbá ti sọmìnrin òun náà níjọ ọkùnrin wọ̀n ìdí ti ha tẹ̀sẹ̀fẹ́ yẹnu àṣíyà pẹ̀lú ìdàkejì nǹkan òun náà nìkan tó máa ti tèyí yàn ẹ̀rí ìmà ìdí wọ́n pè ní ìmà gbogbo àná ìmà ó gbajúmọ̀ débi pé kí ni láyà àtàrí ilá àtàrí ìmọ̀ onídìkálẹ̀ tó máa dì fáyẹ̀ máa pé ìmà ìmà ìmà gbogbo àná lámọ́ tí wọ́n pè ní ìmà ẹ̀wá rí ìmà yìí ìmẹ̀ ẹ̀sìn Islam ní àdáta ìmọ̀ ṣẹ̀ríà Islam nǹkan kan ni ó jẹ́ pé ó ṣe pàtàkì ọlálálá ìbẹ̀ fún ilẹ̀ ìsìn gẹ́bí ọlọ́ọ̀bà àríkọ́lá bó ṣe ròyìn àwọn onímọ̀ ọlọ́ọ̀bà àríkọ́lá sọ fún àrínú sọ́tùl mùjáàdìlá ó rí ẹ̀rùbá ìlàhùn lẹ́rìnà ámànà minkum wọ́n lẹ́rìnà ó tún ìlmà jàrọ̀jà ọlọ́ọ̀bà àríkọ́lá ní àwọn tó bá gbọ́ ọlọ́ọ̀bà àríkọ́lá gbónú yín wọ́n lẹ́rìnà ó gbé wọn ga ní kíni jàrọ̀jà àti àwọn tó ní step wọ́n ní àwọn ipò tó tún ga jù tàwọn ẹlòmíì lọ inú àwọn lálálá ti ń bẹ fún ìmọ̀ní kọ́lọ̀ ọlọ́run bá dìjọ́lá ó tún gbé wa síbi ìṣe ìfi ìkanwéra wọn ó ní hal yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun ṣe wọ́n dọ́gba ta lè mọ́ wéra wọn ẹn tó ní mímọ̀ àtẹ́ tí ò ní mọ̀ káwá ní sáàmù kan náà látò wọ́n ti láyé tó ọrùn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó gba wáyà yìí àtàwọn áyà míì nínú Al-Qur'an tọ́lọ̀ ọba àríkọlá tó ń darí wa sọ́dọ̀ àwọn onímọ̀ olùfọ́sàlù ahlẹ̀ zikri in kuntum la ta'lamun ẹ lọ lè béèrè lọ́dọ̀ àwọn tani ahlẹ̀ zikri àwọn oníranti ẹ̀sì báwọn ní títí àní àwọn tí wọ́n ní mímọ̀ tí wọ́n gbàgbé tí wọ́n mọ̀ tí mọ̀ ń bẹ lára wọn àwọn ní ẹ lọ lè béèrè in kuntum la ta'lamun nígbàtẹ́ ẹ̀bá sí kí ni nígbà tẹ́ bá sáìmà nípa àwọn kankan tẹ́ bá wáyà yìí àtàwọn àyà tó pọ̀ nínú Al-Qur'an ọlọ́run bá àdíkẹ́ ọlá ń sọ orí ńláńlá tí ń bẹ lára ìmà ń sọ àǹfààní ńláńlá tí ń bẹ lára ìmà kọ́dà á tún máa rí hadith Ànábì sallallahu alaihi wasallam míì tó jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam ń àwọn ọlá àwọn àfáà tẹ́rí wọ́n dín mímọ̀ àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run wọ́n jẹ́ pé aláìmọ̀kan olóhùn kan tó jẹ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run nítorí pé kò sí lára àwọn aláìmọ̀kan nínú àwọn ànábì ọlọ́run onímímọ̀ ni wọ́n ẹni tó bá ti wá wá mímọ̀ tó bá ti wá jẹ́ onímímọ̀ a jẹ́ pé ó jogún àwọn ànábì yìí ó jogún àwọn ànábì yìí nínú àwọn láti ń bẹ fún mímọ̀ òun náà ni ìdí ànábì sallallahu alaihi wasallam ànábì sọ pé man salaka tariqan ẹni tó bá rí ojú ọ̀nà kan yàtùbù fíhì ilman aw yaltamisu fíhì ilman ẹ ti máa rí ojú ọ̀nà kan tó jẹ́ pé ìmọ̀ ní ń wá lójú ọ̀nà tí ń tọ̀ yẹn ẹ̀rọ ọgbẹ́ ọlọ́lẹ̀ kéwú ń kẹ́kọ̀ọ́ káàkiri ń kéwú kí àbí ń gbìyànjú láti gbọ́ ẹ̀kọ́ láti gbọ́ wà sí nípa ìmọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ìmọ̀ náà ni wá tí ó fi mọ ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn àlẹ́bí ní súnlẹ̀ kàbí ní tariqan anábìsọ̀ wà wà lọ́wọ́ sọ́lá ní ọlọ́run bá alẹ́kẹ́ ọlọ́run fi ẹsẹ̀ rẹ̀ lé ojú ọ̀nà kan nínú àwọn ojú ọ̀nà àlùjànnà ẹ̀wọ̀lẹ́ òní tó wá lè jẹ́ àlùkẹ́ àmọ́nu ọlọ́run bá alẹ́kẹ́ ọlọ́run fi ẹsẹ̀ rẹ̀ lé ojú ọ̀nà kan nínú àwọn ojú ọ̀nà àlùjànnà anábìsọ̀ wà ní wàyí lẹ́lẹ́ mẹ́láíkà àwọn àrùnmí láwọn mẹ́láíkà tẹ́ rí hun làtẹ́dọ̀rú àjìnìhátàhà rìtọ́lìbìlì fún ẹni tí máa ń wá mímá ẹni tí máa ń rìn lójú ọ̀nà mímá àwọn màláíkà ó tẹ́ ìyẹ́ wọn kalẹ̀ fún wàyí lẹ́lẹ̀ àálímá àwọn ẹ̀ṣẹ́ báyìí tó jẹ́ onímọ̀ tẹ́ríhun lẹ̀yẹ̀sẹ́bìrù lẹ́wọ̀n mọ̀ ni wọ́n máa ṣe àforíjì fún hátàlẹ̀ ìdánù fi jẹ́ òfin máa tó fi jẹ́rí ẹja tí ń bẹ nínú omi tó fi jẹ́rí ẹja tí ń bẹ nínú omi òun náà bá tọ́ àforíjì lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala fún ẹni tó bá jẹ́ kíni tó bá jẹ́ oní mímà ẹni tó bá wá mímà tó fi oní mímà kí ń fi ìmá rẹ̀ ibi ń ṣe kíni ibi ń la àwọn èèyàn kó níbi kí ń ibi ń àwọn èèyàn látara bẹ́ẹ̀ àwọn náà ma ti gíní àwọn náà ma tọrọ àforíkì fún anábí wa ni wà iná fadlal alimi alal abidi kàfàdìlì lọ́kọ́mari laylatal badri ala sa'iril kawakib anábí ní ọlá tí ń bẹ fún onímímọ̀ alal abidi lórí olùjọ́sìn ẹlòmín bẹ alimu onímímọ̀ ni ó mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn alimu bidinillah ó mọ̀ nípa ẹ̀sìn débi pé ìmọ̀ yẹn tún ẹ̀sìn rẹ̀ ní tó wá fi ń sàlàyé mọ̀ fáwọn èèyàn adáwọlẹ̀ ààrí ní fi ń ṣiṣẹ́ pẹ̀lú ma rẹ̀ àwọn ìlú wọn bẹ tó jẹ́ pé àwọn yíò tó jẹ́ pé wọ́n kàn mọ́ tí wọ́n ní bùkátà sí ẹ́ àwọn kan tí ìwọ̀rọ̀ sàìmọ̀kan nípa rẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí òfin ṣe kí ni tí ó fi máa tẹ̀sí rẹ̀ àmọ́ tó pọ̀ náà rẹ̀ náà ní pé àdáàbí olùjọ́sìn bọ́lọ̀ ọba àdìjọ láàrin wọn a máa yẹn náfílà a máa ṣe kìyàmù lẹ́yìn yọ́ máa ṣe tìláwàtò kùhán adámọ̀ pé olùjọ́sìn ni a sì máa jìnà sí bọ́lọ̀ ọba àdìjọ láàrin anábí wá ní ẹni tó bá jẹ́ onímọ̀ nù yí ọlá tí ń bẹ fún lórí ẹni tó jẹ́ olùjọ́sì ẹ́ alábìsọ̀ wáwà lẹ́ ọ̀sọ́lám ní kàfọ́tìlì orí kàfọ́tìlì lè bàtù kàfọ́tìlì alkọ́mọ̀lú ọlá àwọn ọdá ẹgẹ́ bí ọlá tí ń bẹ fún òṣùpá ni lẹ́yìn láti alibazì lẹ́yìn òru gbà tó bá di kíni nígbà tó sùpá bá di bàtù ìgbà wo lòṣùpá máa di bàtù nígbà tí ó bá di jọ́ kẹrìnlá nínú oṣù ojú ọrùn tàbá gbé ó tàbá wò sí àwọn ìràwọ̀ tó kù ẹ̀yíká wọ àwọn ìràwọ̀ tí ń bẹ ń sánmà nígbà tí ó tùpá bá di kí ni tó bá di ọkẹ̀rìnlá ẹ̀rì fáwọn àwọn kọ́lá yìí ní àti ẹ̀fífẹ́ rí náà rẹ̀ má látara kí ni látara pé ìmọ́lẹ̀ ti ń bẹ lára ìràwọ̀ yìí lára òṣùpá yìí ó kò mọ́lẹ̀ anábì ní kó ti rí nù anábì wá ní wa ilẹ̀ lóòlá máa dájájú àwọn afá àtẹríhun àwọn olùmọ̀ tí wọ́n mọ̀ nípa ìṣẹ́ ọlọ́run ọba àríṣẹ́ ọlá wọ́n lọ́n fàtó àbìyà anábì ní àwọn ni wọ́n jogún àwọn àlẹ́bí ọlọ́run àlùmọ̀ wọ́n lọ́n fàtó àbìyà ọ̀rọ̀ yìí àwọn ẹlòmíràn máa lò tó jẹ́ pé ìlòkulò ni wọ́n máa lò ẹni tí ń ṣe ẹjí ń da ìsìn ọlọ́run rú òun náà wà mú hadith wá wípé al-ulama warasatul anbiya àwọn àfá àwọn ni wọ́n àwọn àwọn àrólé àwọn ànábì ọlọ́run tẹ́ bá lọ lè wò ní ìsìn kí ló jẹ́ fún ọ́dà ànábì ẹ̀ ní rápẹrẹ ìkan nínú tánàbì ìfilẹ̀ rárá rẹ̀ ẹ̀ ní rí súnà ànábì sallallahu alaihi wasallam lára rẹ̀ la sunnatun zahira wala batina àwọn ìtọ́ hàn síta nù súnnà táà mọ́ rí pé tàbá jẹ̀jẹ̀ yìí ìta àkọ́kọ́ ní ti lọ́kàn ní pé ah, ẹni yìí a ọ̀yẹ̀kọ́ jẹ́ oní súnnà láwọn mọ́sáàbù tí ọmọ rí ẹ̀rí lára rẹ̀ kátó wá sọ pé ìdí ń bẹ lọ́kàn rẹ̀ ìdí ń bẹ láti ọkàn rẹ̀ nínú ọ̀rọ̀ ìsìn ẹ̀ nínú ìgbójọ mọ́tún láàrin ìsọ̀wà wà lọ́sọ́lá bẹ́ẹ̀ yóò sọ fún yín pé kí wà ilẹ̀ àbíyá àwọn ànábí ọlọ́run tẹ́ rí wọn lámì yóò wá rí fún dinaran wala dirhama wọn ò fi dirham mọ́lẹ̀ o ò sì fi dinar rẹ̀ inú wọ́n táwọn lábáwá lẹ́rin dinar àti dirham àwọn wòyí ìtumọ̀ kìí ṣe lé kìí sasọ kìí ṣe nǹkan ogun kìí ṣe nǹkan ogun kìí ṣe ọgbà oko kìí ṣe àwọn nǹkan ayé yòrò dáa máa ríhun táà mọ̀ sọ́gbà ah, eléyìí nígbà eléyìí lógún anábì ni wọn ò sí ilẹ̀ o anábì ni kíni anábì ni wọn ìlànà wàrọ̀ tó dáyì anábì ni ìmọ̀ ni wọ́n fi kalẹ̀ àwọn anábì ọlọ́run òun náà ló fà tó jẹ́ pé àwọn tó bá jẹ́ onímọ̀ wọn a máa wà láàyè ọ̀tọ̀ ni tàbá jẹ́ onímọ̀ ẹ̀ ní àwùjọ sí kíni ní àwùjọ tí àwùjọ tó bá gbádùn tó bá àwùjọ mí náà wà irú àwùjọ táwa náà wà báyìí àwùjọ tí ò gbádùn ni tábàtà lókù àwùjọ tí ò gbádùn ni nítorí pé àwọn aláìmọ̀kan òun náà ló máa pẹ̀lú lórí mímá aláìmọ̀kan wọ́n sì fi àwọn onímọ̀ tẹ́gbẹ̀ẹ́ kan báyìí wọ́n ti ẹ̀ní ká àwọn sí àwọn tó bá jẹ́ aláìmọ̀kan lọ́dọ̀ tí wá bì lẹ́yà bá lóògùn ẹ̀sìn láàrin ní òògùn dáadáa tó ní àṣírí tó lè sọ fún ọ pé máa yàgbẹ́ tó ti máa yàgbẹ́ àwọn àfáànù ẹ̀lákùn anábì sọ ọba wà ni a máa yàgbẹ́ ó ti máa àbíká anábì àwọn ọmọ yàgbẹ́ yá kú ìbílẹ̀ wa ó ti kú ẹ̀ àwọn tí atánábì ọba já anábì ojú ogun ni yóò ti láwọn ti fèrè jà ni pẹ̀lú ìjà náà ni pé sòfèsì ni àwọn ní àdírí kan bẹ́ẹ̀ ẹ̀yìn tàbá ti tàà láti àríwá ìrí sí gbogbo ó ti máa kú ìdáwà wà báyìí bá náà ní ipa àdúwà sínú bẹ́ẹ̀ni alábí ò ní jòkó lẹ́kò nípa ogun ní gbogbo bá jù àti lẹ́gbẹ̀ẹ́ ni ó ti máa sàlù wọ́n pé yára kí ogun máa kú àmọ́ wọ́n jagun náà ni májẹ́ pé ipò ẹ̀dọ́wà sí lóhun tẹ́kiri òun jogun àtíríkà ibìka inú ọ̀dà náà bí ló ti jogun rẹ̀ inú ọ̀dà náà bí sọ̀rọ̀ wà àlẹ́ ìwọ̀sán láàrín olóòtú jogun inú ọ̀dà náà bí ti sọ ní àwọn àbá àti àwọn ànábì ọlọ́run tẹ́rí un láwùyí wá rí fún tìràmán wàlá dìnára dìnára wàlá tìràmán ànábì ni wọ́n fún owó lẹ́un ẹ́ ànábì ni wà ìnáma wà rọ̀tò rẹ̀ ìmọ̀ ni wọ́n fi kalẹ̀ tẹ́lẹ̀ bá mọ̀kó fẹ́ jù fún ẹ̀ ìmọ̀ tó wá fi kalẹ̀ ogún àwọn ànábì ọlọ́run ogún tó wà ókùn ni kìí tó ogún fámílì àwọn ànábì nìkan èyàn lè jogún ànábì láti ilẹ̀ wá láti lọ́rin wá bí èyàn lè jogún ànábì láti áfíríkà èyàn lè jogún ànábì láti yúróòpù náà ànábì ọlọ́run nígbàtí alẹ́bìsọ̀láwà lè sọ́lá kú Fátímà tó jẹ́ kúrò nìkan ló sẹ́kù nínú àwọn ọmọ àlẹ́bì ọbí Allahu anha ó wá lọ lè bá Abubakar nígbà tó wà lórí kàlífà ó wá ní à ogun tí bàbá àwọn òfogun lẹ̀ ní pé ìdánẹ́bì sọ̀láwà lè sọ́lá sílẹ̀ lógún pé òun fẹ́ gba ẹ̀tọ́ ọ̀tún Abubakar wá sọ

bàbá àwọn onítọ̀rọ̀ òkùnkẹ́ ẹnu ó sì máa yí pé àrúbàkọ̀ sí ọlá wà ní láyé tí wọ́n dára bí kò ní parọ́ àbá rẹ̀ ó náà bá ti kí ni ọba dákẹ́ lórí ẹ̀ so ogun àwọn ànábì ọlọ́run ogun wa ogun tẹ́ni bọ́ọ̀dì lè jẹ́ ni kò tẹ́ni ò lè jẹ́ ọmọ ẹrú lè jẹ́ ọmọ olówó lè jẹ́ ọmọ tálíkà lè jẹ́ ẹ̀ kèé serú ogun tí wọ́n ń jẹ láwùjọ wa yìí tí wọ́n sọ pé ilé wọn ni wọ́n ti máa jẹ́ ẹ̀bílẹ̀ fún wa tẹ́wàá wò ní ti gíní ogun ẹ̀sìn ìmáàmù ìrún kíkí ẹ̀sìn bá rí

wọ́n àwọn wọ́n rálẹ́ sí tó wọ́n sì jẹ́ ní àwùjọ lẹ Yorùbá wọ́n tó wá ń tẹ́tẹ́ lòmí tó jẹ́ pé bẹ́yà gáràjì ní títí tẹ́lẹ̀kọ́ bẹ́yà gáràjì bẹ́yà agbèrò ọkọ̀ àyíkà ló wà nílẹ̀ ìlú kan títí tí ọwọ́ wọ́n wọ́n wà wó láàrin fún ìrẹ́lẹ́ yìí oníwàkùn náà ni wọ́n wá sáájú nítorí pé kí ni a ti sọ ọ̀rọ̀ ti ogun ayé nígbà ti kú tó bá jẹ́ ìmáàmù tábà ẹ̀kọ́ náà bá jẹ́ orí yóò látara kí ni yóò débẹ̀ látara ìmọ̀ ni nígbà ó yẹ àwọn kan àwọn kan wá ń sọ fún mọ̀rù pé a ah, èése tó yàn Abdullahi ibn Umar tó jẹ́ ọmọ rẹ̀ ọ̀húwà mi kọ̀ọ̀rá yìí sọ́hábà nínú àwọn àgbàfà nínú àwọn sọ́hábà ni èése tó yàn Abdullahi ibn Umar radiyallahu anhuma látojú ayé ànábì látojú ayé ẹ̀tìbá oníbi alábi látẹ̀sùkútù wọ́rọ́kùhá láyẹ̀sùkútù wọ́rọ́kùhá igi náà ń sọ yìí igi yìí ewé rẹ̀ jábọ́ so alábi wá sọ alábi wá sàlùmọ̀ ní gbogbo wọn wá dákẹ́ ogun aláwọ̀n bá nígbà tó yá kílà alábi wí alábi ní igi náklàrí alábi ní igi dẹ̀bídùn nígbà tó wá kó bẹ́ẹ̀ àbúlá ìkúnnù mọ́ wá sọ bàbá rẹ̀ pé ó ní wà láì lórí wá tẹ́mi òun lò àmójú tí òun pé òun kéré láàrin àwọn tó wà ń wó sọ àtúwọ́n wá sọ fún pé àtọ́ ah, bá sọ kò bá jù mọ́bí jù sí bẹ̀láyé ìgbogbo ní bẹ̀láyé ìyọ káíkọ́ bá sọ yọ ọ̀hún ìdí rẹ̀ ó dùn lé sí ọmọ ọ̀hún so nígbà tó wá sọ fún wípé à èyí tí tó fọmọ rẹ̀ sí olóhun ti wá fi di àlẹ́bí láyò sínú tẹ̀sílẹ̀ kọ̀mìtà láyò sínú tẹ̀sílẹ̀ kọ̀mìtà ẹwọ̀n kan ẹwọ̀n kan tí ó máa gbọ́nù kàtọ̀ ẹwọ̀n kan tó kú fún ọmọ rẹ̀ nígbàtí àbúráyẹ̀kùn ọmọ rẹ̀ tó kọ ọmọ rẹ̀ lẹ̀ nígbàtí olójú ayé ànẹ́bì ọkọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ bàtọ́ ọkọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ ìyàwó rẹ̀ ti ájọ̀ lọ́gbà nígbàtá náà wá gbọ́ àrẹ́bì wá sọ fún pé ẹ lọ sọ fún ẹni kó gbà padà ẹ́ kó tẹ̀ lọ́lẹ́ ìgbà tó bá wá mátá tó bá tó wá ẹni tí ó mọ́ bá ṣe ń kó obìnrin lẹ̀ ọ̀lẹ́ wá ní kí n sára àwọn tí ẹwọ̀n kàbáwọn tó ń díẹ̀ pé ìmọ̀ ń bẹ lára rẹ̀ onímọ̀ ni ó mọ̀ wà wọ́n bẹ́ ọmọ mi ọmọ mi onílẹ̀-ẹjọ́ sí kíni onílẹ̀-ẹjọ́ débẹ̀ torú àwọn kàbá ìmà ipò ìmà ipò kan ni tó jẹ́ pé kíni kìí ṣe nǹkan táà máa ń fi bàbá mi ó ti jẹ́ nǹkan báyìí èmi náà gbọ́dọ̀ jẹ́ nǹkan báyìí àwọn sún fílá ń jẹ khalifa ya khalifa alágbájá òun lélẹ́yìn ẹ̀yẹn fádàbí ò bá máa kankan wọ́n fi ẹnìkan jẹ kàlíbà lọ́nà àdúgbò ìkan ilẹ̀ dákọ̀ nígbà bàbá rẹ̀ kú wọ́n fẹ́ ìpàdé jẹ kàlíbà nígbà ìpàdé rẹ̀ kú wọ́n tó wábi tó tẹ̀lé jẹ kàlíbà iná àbí kàlíbà ó mú kó igbó lọ tẹ̀bá ìyá máa ṣe gíní ìyá máa ń jogún ìmọ̀látọ̀dà wà náà ọlọ́run fánà bí o bá jẹ gíní bí o bá jẹ fámílì ànábì ànábì ní bọ̀bọ̀dà àkádàwú àkádàbí hasim wà fẹ́ ẹ̀ tó wá mú ìmọ̀ yìí lọ́dà àwọn ànábì ọlọ́run òun ti mú ìpín kan tó ṣe gíní ìpín tó dá ló mú yẹn tó tó pọ̀ ní òun lè ṣe àwọn nǹkan kan ní tó jẹ́ pé owó ipò tí owó ò lè gbẹ̀yàdé ìmọ̀ a gbẹ̀yàdé bẹ̀ ipò tí fámílì ò lè gbẹ̀yàdé ìmọ̀ a tẹ́kí ni a máa gbẹ̀yàdé bẹ̀ ìkanú àwọn afẹ́sọ́lá ibn wahab rahimahullah òun ni wọ́n gba wọ́n bú mọ̀dábà wọ́n gba mọ̀dábì wọ́n gba ìgbà wọ́n kan wá látọ̀dọ̀ rẹ̀ ó ní yàtàṣá agúnmílẹ̀ láwọn àtọ́sán bẹ tí máa ń pẹ́ka látara ìmọ̀ àwọn branches gambẹ̀ tí ma tẹ́ẹ̀bá ti rí máa àwọn ọ̀nà tàbí yóò máa jáde lárẹ̀ o ní alákọ̀ọ́kọ́ òun náà ni aṣáwọ̀fún wàyíká lọ́tọ̀ àhíbùhù dẹ̀níyà àpọ́nlé iyì yóò tẹ́ẹ̀bá fi lè ní mímọ̀ iyì ó jáde bẹ́ wàyíká lọ́tọ̀ àhíbùhù dẹ̀níyà kọ́nà tó bá jẹ́ pé ẹni tó jẹ́ onímọ̀ yìí tó bá jẹ́ pé ẹni lẹ́lẹ́bí tẹ́lẹ̀ wọ́n ẹgbẹ́ nìkan kan tí ò jẹ́ nǹkan kan ní tẹ́lẹ̀ ẹni tó yẹ pẹrẹ ní tẹ́lẹ̀ kan ò má ipò yìí tó bá ti kọ́ wá ní mímọ̀ yóò ṣe gíní yóò jí ogun ṣáràbù fún yóò jí ogun yìí fún ọ̀yíká nẹ̀dẹ̀lì ìyá kọ́lá tó bá jẹ́ pé ẹni tó wá jẹ́ ẹni lẹ́lẹ̀ ni òun náà ló fà á máa rí àpẹẹrẹ rẹ̀ ní láyé tá a wà lónìí àbí láyé tí láyé àwọn àfáwà tó ti kọjá lọ tẹ bá délẹ̀ lágbáwá lónìí ní Saudi báwọn Saudi mọ́tí máa rí ká ah, lágbáwá ni lágbáwá ni ẹ ti ra àwọn ọmọ ẹlòmíì wọ́n ti lọ láti Europe wọ́n ti lọ dà fáfẹ́ أبو عبد الرحمن العلامة ناصر الدين الألباني رحمه الله ọmọ nasiru dín alalbani wàhánàwòlá ṣíkà albani ọmọ yúròpù ni wọ́n láti algeria ọmọ yúròpù ni wọ́n wọ́n sì lọ ilẹ̀ lábáwá ẹ̀dìbà wọn ni wọ́n kọ́ mímá wọ́n ní mímá débi pé ọmọ lábáwá lónìí kò sí bí wọ́n ti máa ń ṣe kútbà àbí tí wọ́n ti máa ń sọ̀rọ̀ ẹ̀sìn àbí táwọn ọmọ sátírà kan nìdí tàbá tí wọ́n mú hadith ní wa wọ́n ni sọ ha wọ́n albani wọ́n ni wọ́n ni hasanahu albani ẹwọ Sheikh Albani kí ló fà ètò tó ẹ pé ogun ayé ni kò ní kan Sheikh Albani ilẹ̀ lárúbáwá ní Saudi fẹ́ ogun ayé ni já ah, ogun ọmọ lárúbáwá òun náà lélẹ́yìn àmọ́ ogun ànẹ́bì ni òun náà ló pàtà sí pé wọ́n lọ lè ó lè ni a máa jogun iyì wà ìtàdá mahina nípa kó jẹ́ pé ẹni ọ̀tẹ́lẹ̀ ẹni kí ni ẹni àbùkù ẹni àbùkù ẹnìkan bẹ nínú àwọn sálà náà tó ti kọjá lọ nínú àwọn onímọ̀ ni ó wá jẹ́ nìkan tó jẹ́ pé ìdẹ́dà sí ọlọ́run bá adékẹ́ ọlá dá ọrùn rẹ̀ kò lọ́rùn ọrùn rẹ̀ ṣe kíni ọrùn rẹ̀ wọnú tó pé bígbà tí wọ́n bá gbé ọrùn ka ìdíká pẹ̀lú lè rí ọmọ rẹ̀ wá wó tó tún jọ kan ah wọ́n mọ̀ yìí ọmọ rẹ̀ wá tó pé wá nítorí o lè ṣe tí ó jẹ́ solution fún problem rẹ̀ yìí òun náà ní pé àríkàlẹ̀ ẹ̀yìn lọ́lẹ̀ wá ìmà lọ́lẹ̀ wá ìmà ohun nítorí pé ìmà tó rí ohun òun ní máa ń gbé ẹni tó yẹ pẹ́rẹ yóò gbé sípò èèyàn ńlá tòkójọ́ wá ní mímọ̀ àkójọ́ wá wáyé àkójọ́ ní mímọ̀ tó hùn àtẹnudọ́rùn rẹ̀ fẹ́ kù lé sámà gbogbo oúnjẹ kan wá lè ọmọ kẹ́kọ̀ọ́ lè tó gbogbo ẹni káàlù ìmọ̀ tí ń bẹ láàrẹ̀ ìjọka ẹ̀dá ń sọ yìí wọ́n sàdúrà ìjọka ó ní Allahumma áàfí kọ̀ọ̀kọ̀bá sí ìlànàwò ní wọ́n bẹ̀rẹ̀ ọ̀pẹ́ ọlọ́run dáadáa gbọ́kùn náà kò lọ́rùn mi ẹnìkan wọ́n kọjá wá ní ọrùn olówá ní tẹ́lẹ̀ ẹwọ̀n ọrùn olówó ní tòótọ́ bẹ̀rẹ̀ tó tọ́ tí wọ́n bọ́ ibi tó rọ̀ rẹ̀ ti lágbára ní àmọ́gbà tó wá mímà tó tẹ̀lé wà sí àmọ́má rẹ̀ tó wá di oní mímà ó wá di ẹni tó jẹ́ pé kí ni ó wá di ẹni pé ẹni tí wọ́n tọ́ka sí àwọn tó bá jẹ́ ẹni ayé àwọn tó wáyé kiri àwọn ni wọ́n ma wá bọ́dì káàkiri ọ̀nà ni a ah, dára àbá yóò tẹ̀ ní bọ́dì àwọn ni wọ́n ma wá pé ah, àbá yóò tẹ̀ pupa àbá yóò tẹ̀ fáìn àbá yóò tẹ̀ ga àbá yóò tẹ̀ ga jù gbogbo àwọn nǹkan báyìí kò sí tó ka ẹni tó bá ní kàáṣe inú ẹ̀sìn tó ka dà ìmà ẹwà wọn àfá alágbáwá sẹ́kọ̀wà al'alama abdullahi eh, ibn baz rahimahullah sẹ́kọ̀ ibn baz láti kékeré ni wọ́n ti rí nàmá wọ́n wá wá mímọ̀ tó ti bẹ́ẹ̀ náà wọ́n ti gíní wọ́n wá mímọ̀ ṣẹ́kù sọ ní ọ̀rọ̀ wọ́n jọ kan wọ́n ní kan nínú àwọn ẹbí màmá àwọn wá jọ kan wọn ò ti rí nàmá lásìkò tá à ń sọ bóò ní láìpọ̀ ọmọ ìbò ní ó ti wá lò láìpọ̀ ẹ̀ láàrin àwọn yòókù tó pé àti kékeré kò wá rí nǹkan kan mọ́ ẹwà wò kan báwọn ẹwà wò tí àwọn ọ̀sán àwọn ọ̀tà aláṣẹ fún wa látara kí ni látara mímà tó ti fi wòde rí náà gbogbo àtẹ́ntó rí náà àtẹ́ntó mojú mẹ́rin rí náà àtẹ́ntó gbogbo ojú rí náà gbogbo wọn pátápátá ẹ̀ wọ́n máa ṣe kí ni wọ́n máa jarí ọ̀rọ̀ padà sọ́dọ̀ wọn kọ́lá ti jẹ́rí àwọn aláṣẹ ń gbà ayé wọn àwọn tó jọba nígbà wọn tán bá gbọ́ ohun ṣẹ́gun báyìí tán bá gbọ́ ohun pé wọ́n gbọ́ kọ́lù wọn àti ah, bàbá ìfẹ́ kí ló tẹ̀lẹ̀ tòmúrú àwọn kan báyìí inú àwọn ipò ipò ńláńlá ìmàmà síkí ni a máa gbé àdébẹ̀ àbáwá gúnnù lábìí rahimahullah wọ́n ní inú tí ìmà tó máa ń jẹ ogúngún yà inú ẹni tí máa ń pẹka jáde lára ìmà òun náà ni alqurbu wa inkana qatiya ìmà a máa sún ìyàmá tó sí wa inkana qatiya pàdàbọ̀ ẹgbẹ́ tó jìnà tẹ́lẹ̀ ìmà a máa sún ìyàmá àwọn èèyàn pàdàbọ̀ ẹgbẹ́ tó wà lọ́nà tó jì yóò sún ìyàmá tó sí nínú ìtumọ̀ eléyìí òun náà ni pé ẹni tó bá wà lọ́nà tó jìn wọ́n bá ṣe jìnà tó ọ̀nà rẹ̀ ó súnmọ́ lójú àwọn èèyàn nítorí pé ni wọ́n wá lọ́dọ̀ rẹ̀ o bá jẹ́ pé inú ogun inú aginjù ní pé ó bá jẹ́ pé ìlú yóò a máa jogun a kí ni wọ́n pè ní alghina gina naf òun náà ni ọrọ̀ inú ẹ̀mí yóò rọrọ̀ inú ẹ̀mí ààrẹ kò ní máa ní bùkátà táwọn èèyàn ibi tí máa yóò bá dé kò ní máa ní bùkátà sí pé òun wo ní bẹ̀rọ àwọn èèyàn ṣe wà aláàmà abẹ́kọ̀ mọ́ ṣe ṣe kọ́wàá ní àwọn nílé wọ́n ti nílé ọ̀rẹ́ ní àwọn ilé yíwá wà táà mẹ́bẹ̀ ọdí àwọn ọmọ ìdébẹ̀ ọmọ ni ẹ̀kọ́ sí mọ́tò mọ́tò adé ṣẹ́kù bákan náà ń gbà kan wọ́n nígbà tí wọ́n tẹ́lẹ̀ sí ṣẹ́kù tẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ́ ní jámíà ṣẹ́kùnrin ọ̀rọ̀ tẹ̀mí rahimahullah máa bẹ̀bẹ̀ jẹ́ ní sẹ́ni jámíà ní sàwòrí wọn gba sálárì wọn fún wọn sálárì ṣẹ́kùn bọ́sẹ̀ ń gba sálárì kò tẹ́ wọn lọ́rùn ìkà ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹwọ ní ṣẹwà àwọn ẹni ọlọ́run ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní kí kọ́ máa kọ́ wọn lásán kọ́ máa jẹ́ pé mo ti gbà kankan nínú ládá nínú nígbà tó wájú ọ̀gbẹ̀dà kẹyà rùn ẹni bá ní títẹ́ ọkọ́ àwọn ọmọ ní mímá so àmá ẹlòmí àwọn onímímá sábà bá ìmọ̀débì kan wọ́n wò wípé ah, àwọn fẹ́ gbaládà ń fúlù ní ọjọ́ ìgbìdẹ̀ ọ̀fẹ́ àwọn àwọn onímọ̀ kàláyé nígbà tó wáyá wọ́n ní ṣẹ́kọ̀ọ́ sábà wá gba sálárì ṣẹ́kọ̀ọ́ wá pẹ̀kan náà àwọn tí ó pẹ̀ta ló mọ owó tẹnu yìí àìsọ́lá ọmọ títà kátàkárà ṣẹ́kọ̀ọ́ wá lọ́yá gba owó yìí ma fi ṣe bíṣẹ́sì wọ́n bẹ̀rẹ̀ bíṣẹ́sì wọ́n ta gold tó bá tún gba sálárì wọ́n tún yọ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ títí wọ́n ti gba ṣọ́ọ̀bù

jíjẹ mímú wa wọ́n ra fíà ní wọ́n ra ogun ẹni láwọn èèyàn láti lórí ìsìdíjì tó ní tí wọ́n ní ilé kan lálá fún wa tí wọ́n gbé bẹ̀ ẹ máa ogun ìmọ̀lá ti rówó so ara eléyìí ara túnmọ̀ rẹ̀ náà ni pé ìmọ̀tẹ́ ríhun a máa jogún ọ̀rọ̀ fún yà wọ̀nyìn káàná fàkẹ̀yọ̀ fọ́lá inú tí ìmọ̀ tó máa jogún fún yà inú tí máa ń pẹ̀ta lára mímá ni alìmọ̀háàbàtú alìmọ̀háàbà kí náà pè ní alìmọ̀háàbà wọ́n tí wọ́n mọ̀ pé tí ẹ̀bá wà ní òkú káwọn bí àpá wà ní òkú inú nǹkan tí màmá jogún fún ìyàní wà nǹkan àná wà bí àǹkọ́ àtọ́bá jẹ́ pé pé ọba ẹni tó jẹ́ ọba ìlú ó padà ah, yóò wọlé lọlé bá àfáà ẹni ó ti wà sí fún ẹbá rẹ̀ fi sọ pé ẹsẹ̀ náà fi àfún wọn ní kọ̀rọ̀ yóò wà lórí sínú àfíà fún látara bẹ́ẹ̀ àbáyẹ tí ọba tí wá rí pé ààrẹ yìí òun náà mọ́ wá sọ̀rọ̀ àyè láti ṣe yàtọ̀ táwọn apá àwùjọ náà táwà lónìí tó jẹ́ pé ìdí wọn táwọn ó bá lọ sọ́dọ̀ ọba tí yóò kèrè ó ti parí so àwọn wá di kí ni wọn wá di ẹrú ọba àwọn apá wá di kí ni apá di ẹrú ọba ẹni tí tí lọ níbi máa wí tẹ́lẹ̀ náà wọ́n máa sọ pé àfà ní kí àfá òun tẹ́kí ni kí ọba kó máa béèrè ọ̀rọ̀ nípa ẹ̀sìn lọ́dọ̀ àfá ni kìí ṣe pé àfó wáyé ẹ̀yà ẹ̀ débi pé ọba ní ọmọ wá di kéèkì wá sí tí ó ṣe fún un ìgbà nǹkan tá a fẹ́ kó sọ tá a fẹ́ kó sọ ni bá kó jẹ́ pé nǹkan tí ó dáa káàkó nǹkan tí ó bẹ́ sí ni bábà bá ti kọ́ kó tọ̀m̀bọ́wí tó ti ṣe tọ̀m̀bọ́wí ó ti tẹ̀sí tó jẹ́ pé tẹ̀sí yẹn lágbára ti fi pé kọ́lá tẹ́ẹ̀ bá ń ka tẹ̀sí rẹ̀ ọgbà àwọn àbá sálàmù máa rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ yá tẹ̀sí wo tọ̀m̀bọ́wí á tẹ̀sí tó inú tẹ̀sí inú tẹ̀sí yẹn ó sàlàyé nípa hijab ó sàlàyé gbogbo ẹ̀ nígbà tájọ wà dé bá àwọn ní kíná gbórúkọ rẹ̀ àwọn kíná gbórúkọ rẹ̀ àwọn aláṣẹ ẹ̀dìbà mi àwọn aláṣẹ ní ìpawọ́pọ̀ papọ̀ mọ́ àwọn Europe mọ́ra báwọn tí wọ́n sàfẹ́ jẹ́ tìrú wọ́n wá lò wọ́n wá ní kọ́kọ́ tó ìyàgò sínú èdè wọ́n náà wá sọ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ bí gbéṣẹ́ rẹ̀ jáde àwọn ìwọ́n náà ló sọ ọ̀sẹ̀ báyìí nígbà tí ó padà nígbà tó padà yá ó sú bàbá òun náà débi pé kọ́dà nígbà tí bàbá yóò padà fún wọn náà ń ṣe lẹ́kì ọ̀kan lọ́wọ́ ni ń ṣe lẹ́kì ọ̀kan lọ́wọ́ attack àbí àti ìrọ̀lẹ́ ní máa ń pè ní ẹ̀yọ́ ní kíní ó ti di kó kàn ṣubú nù ó ti ẹni bá wọn dínkù náà ẹ̀mí rẹ̀ ẹ̀mí ti fún pínpín tí a mọ̀ kí òun tó yàtọ̀ sí lẹ́yìn

tàbá ti mà nípa ìmà tààmà ọlá tí ń bẹ fún ìmà so yóò rọrùn fún wa láti mà yí pé àìmàta tó jẹ́ ìdàkejì rẹ̀ yìí nǹkan tó burú jáì ló jẹ́ àmà pé nǹkan tó burú jáì ẹ̀rí àìmàta tá à ń sọ yìí ọ̀nà méjì ló wá pín sí àìmàta tí máa wá sọ́kàn sí wa òun náà ni pé kò máa kọ kò máa kà aláìmàkánì àìmàkan tí máa wá sọ́dọ̀ wa kò gbọ́ lárúbáwá aláìmàkánì àìmọ̀kan tí ma wá sọ́dọ̀ wa kò má kéwúká láti dé àwọn kò má ká aláìmọ̀kan ní lọ́dọ̀ wa ilé ìta àmọ́ pè láìmọ̀kan nù sábàlọ́lẹ̀ wo àwọn lábáwá síwájú kí ìsìlámù tó dé wọ́n fi asùrù kan ní asùrù aljahiliya òun náà ni àsìkò tó jẹ́ pé kí ni àsìkò àìmọ̀kan <clears throat> àsìkò àìmọ̀kan wọ́n pè ní asùrù aljahiliya tí ẹ bá dẹ̀ lọ wo asùrù aljahiliya yìí fún àwọn tó bá ka arabic eh, literature ẹ̀rì pé nínú àwọn asúrù tí ìdí wọ́n ń pè ní ìmà tó ní ìdàgbàsókè tí àwọn èèyàn gbárí gan tẹ́lẹ̀ wọ́n hó fún mímà láwọn àsìkò yẹn ni àwọn àsìkò yẹn tó jẹ́ pé akọrin yóò kọ orin ẹsẹ̀ orin bí ẹgbẹ̀rún yóò ti ha ogbẹ̀ lórí yóò wá ha bí àwọn ṣúkò òkáṣà ní ọjà tí máa ń lọ́dọọdún táwọn ẹ̀bá wá láti lórí títí iléwà jáde ìdílé kọ̀ọ̀ká máa lákọrin tó jẹ́ pẹ̀lẹ́ sórí pàkẹ́kẹ́ tí wọ́n tẹ orí lágbáwá tí pé wọ́n máa kọrin wọ́n ha orin bí ẹgbẹ̀rún lóòtọ́ láwọn ìmá pé ká mọ̀ sọ́rọ̀ àmá wọ́n pè wá ní kíni a tún alìjàhìlìyà nítorí kíni nítorí kíni nítorí pé àdáhùn jẹ́ ìlú ìdí ìlà wọn ò mẹ́ ẹ̀sìn ọlọ́ọ̀bà àríkọlá wọ́n sá ìmọ̀ ká ẹ̀sìn iná ló fà tí a tún wọ́n ti kíni tó fi jẹ́ a tún alìjàhìlìyà so látara àdí eléyìí táà bá ń sọ pé àlìjàhàlù táà bá ń sọ pé àìmọ̀ká ká mọ̀ mọ̀ pé kò lọ lé tí ó nìkan là láìmọ̀ká sọ pé ó yà wá lẹ́nu tá a bá padà á mọ́ tí wọ́n pè láìmọ̀ká dáadáa a ma wá rí àpá ọ́dá àárí ẹni tó gba professor ẹ̀sẹ̀ bá onísì nínú ìmà tí ó sì máa jálá ìmàkà àwọn a máa rí ẹlòmí tó jẹ́ pé kò ti ẹ̀gbá lé kéhùn kọjá rí ẹ̀sẹ̀ bá òun kò gbá lé kéhùn kọjá ẹ̀yìn tó tayọ pé kíni tó tayọ pé àwọn ọ̀rọ̀ tó máa ń sọ fún ní ẹ̀sìn àwọn tó bá sàlàyé fún pé báyìí lélé yìí báyìí lélé yìí báyìí lélé yìí yóò wà mọ̀ bí tẹ́sì ọlọ́ọ̀bà àríkẹ́ọlá yóò sì wúlò yóò nítorí kí ni nítorí kankan náà ìkayọ̀kan òun náà ni ó sọ̀pẹ̀ ara wọn tí a padà sọ nígbàtà bá débẹ̀ ẹ̀rí àìmọ̀ká yìí nígbàtà bá ti máa tí wọ́n pè láìmọ̀ká ewu tí wọ́n ń bẹ lára ewu tí ń bẹ lára àìmọ̀ká nínú àwọn ewu tí ń bẹ lára àìmọ̀ká òun náà ni pé yẹ́tìfà òun náà sá ilẹ̀ ṣírkì aljahalu yẹ́gbà òmìnàta ilẹ̀ ṣírk àìmọ̀ta tẹ́ríhun a máa gbé àwọn èèyàn a máa tìyà lọ sí ẹbọ tẹ́yìn bá nímà nípa ẹ̀sìn ọlọ́ọ̀bá àdìsọ́lá yóò máa tìyà yóò máa tìyà lọ sí ibi ẹbọ ẹjíkàlọ́ lè wo ọ̀rọ̀ anábì Musa alayhi salam inú sọ́tọ̀ àárọ̀ ayàwọ̀ 38 anábì Musa alayhisalam pẹ̀lú àwọn bànú Isra'il nígbàtí Allah subhanahu wa ta'ala la anábì àwọn bànú Isra'il tó láwọn kúrò ní ibi aburú Fir'aun tí wọ́n kó dòkọjá tán tara wọn balẹ̀ tọ́kàn wọn ti balẹ̀ ọwọ́n débì kan kẹfẹ́ tí wà ní ayà yẹn Allah subhanahu wa ta'ala ní

nítorí pé Allah subhanahu wa ta'ala ó fi títóbi ara rẹ̀ hàn wá nígbàtí èyàn bá ń tẹ́yàn tọ́ odò lọ tẹwàá rí pé gbogbo ọ̀nà ti pín ọ̀tá ní ń bọ̀ wá lẹ́yìn ọ̀tá ní ń bọ̀ wá lẹ́yìn ẹwàá rí pé ọ̀nà ti pín àmẹ́bì tán wá rántí Allah subhanahu wa ta'ala wá ń sọ mú pé ó yá mú ọ̀pá rẹ̀ ọ̀hún kó fi ṣe kíni kó fi na odò fàǹsálàkọ́ bàkánà kó lókè kí ń kà sọ́ọ̀dì àrí

ij'al lana ilahan kama lahum aliha àwọn nílì yìí gbogbo wọn ní àwọn òsà tí wọ́n fèrí kalẹ̀ fún fèrí balẹ̀ fún ọba tó ní káwọn máa sin ọba táàrí ní ij'al lana ilahan kama lahum aliha báwọn lẹ́nà ṣe láwọn ọlọ́run tó ń jọ́sìn fún yìí ìjọ kíni ìjọ aláìmàkàní yìí adúwọlé tí Allah subhanahu wa ta'ala ṣe fún yìí àwọn tó jẹ́ pé olóòsà ni wọ́n àwọn tó jẹ́ pé tọ́rọ wọn parí sí tó pé tọ́bá kú lórí ẹ̀yìn lọ́rọ̀ wọn parí sí àwọn lẹ́yìn náà tó wá ń béèrè fún pé kẹ́yìn òtún ṣe kíni kẹ́yìn òtún nírú ẹ̀ so bí láti mọ̀ pé àìmọ̀kan a máa ṣe kíni a máa gbé ẹ̀lọ́ sínú ṣírk ẹwà mẹ́bí tọ́lọ́rọ̀ rán sí wọn tó náà bá jẹ́ aláìmọ̀kan bí i ṣe wá ní ibò ní ó kọ́ wọn lọ́wọ́ yóò kọ́ wọn lọ sínú ṣírk sábà gbogbo àwùjọ lónìí tí àwùjọ tá a wà bẹ̀ yìí náà tí ò yọ ọ́nú ẹ̀ á rí pé àyímọ́ká yìí ó kó àwọn èèyàn lọ sínú ṣírkù tó pọ̀ ó kó àwọn èèyàn lọ sínú ẹbọ látara kíni látara ìjìnlẹ̀ tẹ́sìn ọlọ́run àyímọ́ká àwọn èèyàn wà á máa ṣẹbọ tọ́lọ́wọ́n bá àlejò ọlá ẹ̀ bíbélì lórúkọ ẹ̀sìn wọ́n máa ṣẹbọ sí Allah subhanahu wa ta'ala lórúkọ kíni lórúkọ pé àtàwásùl lórúkọ pé àwọn ń fi àwọn fìyàn wákàtọ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run bá àlejò ọlá kó sì máa ṣẹbọ ẹwà àwọn alùpùpù yìí àwọn tó jẹ́ pé wọ́n a máa kọ sàárè nàbàrí tí ẹ̀ka bá kú ní àwọn wòlíì wọn àwọn tí wọ́n pè lẹ́ni ọlọ́run lọ́dọ̀ wọn lẹ́ẹ̀ka bá kú nínú wọn wọn ò ní gbé lọ́tẹ́ láíláí kú lè kókù lọ́tẹ́ wọ́n wà wá kìkan tí wọ́n sì sí wọ́n jálé mọ́kún lọ́tọ̀ tí ó sì dínú àyè onísìn ó ti wá di àyè tí ó ti mọ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run bàrẹ̀ kíọ́lá ó ti di àyè tí wọ́n máa ṣe ziyara rẹ̀ láti ìlú lé sí sí irú àwọn àyíbá náà bẹ́ẹ̀ lu àyíká káàkiri

eléyìí ti ẹ̀wọ́ ti débi pé lérí inú lé rédíò yọmọ fáwọn ẹ̀nà kàdìrí yọmọ fáwọn ẹ̀nà ti rí pé tọ́ àti ní ìdájí gbá tọba ti dé níwá ìbá ìlú tètè yọmọ wá tó bá yẹ́ yọ àfinà bàrẹ̀ kalẹ̀ kẹwàá wá sí kí ni kẹwàá àlọ́ lè kọ́ta kẹ̀ ó ní ẹni ìwá ń sọ fóun ti pé àwọn lọ lè sa àtàkíkà sẹ́nìkan ẹni tí ń sọ ìdí ọdún eré ó ti súnmọ́ 70 ó ti lé 70 ó lọ́dún táwọn sa àtàrí ìsẹ́ni yìí òun lòun kéré jù ní àwọn àpá ọdún tí ń sọ èyí sí ìròkó ní ìjùgbà kò sí tó kéré jìyẹ tí wọ́n sa iṣẹ́ òun ó ní òun lòun kéré jù ní àwọn àpá àtàwọn àbẹ́ àwọn alọ́bí sàárè ibi àwọn sàárè ni àwọn sàárè tó máa ń sin àwọn ara ń sínà rí ó ní àwọn alọ́bẹ̀ ó ní gbogbo àwọn táwọn àbẹ́ iṣẹ́ táwọn fà yìí òwò làwọn fà níbi sàárè gbogbo àwọn àwọn ilé tí ó wò táwọn fi fa iṣẹ́ yẹn táwọn fi sàárè yẹn táwọn sàárè

ẹ́ tó bá ti jẹ́ àti ẹyọ kan bá kéta ó wà kékúrò aláwọ̀ mọ́kànlá ó wà lẹ́gẹ́ yóò wò pé àwọn àti tó kọ́mà lélẹ̀ àti tó kọ́mà lélẹ̀ àmọ́kọ́ wá pè sínú lẹ́yìn ìsìnkú àti tí mo fẹ́ fọ́ yìí ó lágbára wọn ọ̀dọ̀ àwọn bàbá wọn láti gbá wọn àìsẹ́ ẹ̀rà ìpínyà lásán wọn ọlágbọ́n náà sọmọ dáadáa ní o ọlọ́lágbẹ́ fún ọ tó bá fẹ́ káyà sí wọn bóńdé wá bẹ̀rẹ̀ rẹ̀ láti fi áyà gbẹ̀yìn ló ti máa gbé wà parí ẹ̀ yàtí àtoríkòdì

kó ló ti dòrò àmọ́bíká ìmọ̀ká bá ti wà yóò máa ṣe kíni yóò máa ti yàn lọ kó nínú ẹ̀sìn ọlọ́run bá rí jọlá yóò ti yàn débi pápá sí yóò ti yàn jáde kó nínú ẹ̀sìn yóò ti yàn lọ sí ibẹ̀ ẹbọ inú àwọn ewu tí ń bẹ fún àìmọ̀ká nítorí wa burú jáì sí òun náà ni pé tàbá gbé àìmọ̀kan tí ń bẹ láwùjọ wa tàbá gbé sórí òṣùwọ̀n a rí pé àjíálù murakkab àìmọ̀kan tó gbọ́ ọmọkùn àwọn oníbẹ̀ láwùjọ wa òun náà ló fà ló jẹ́ pé irú àìmọ̀kan òun bẹ́ẹ̀ bá ń sàlàyé fáwọn èèyàn pé ah, eléyìí ó kù díẹ̀ káàtó kò ní gbà òtí ọ̀nà ni ó yẹ ìdí wíwùn gan òun náà ló mọ̀ iye ká àdébòtẹ́ rí ìtẹ́ àníkàlọ́ àníkàwọn bá pè fún wa ní òun náà ní ìtẹ́ àwọn àìmọ̀kan ẹ̀ pọ̀ káàkiri ìta eh, máa torí balẹ̀ fẹ́lómi lẹ́yìn Allah subhanahu wa ta'ala inú jáhálù ni inú àyíkàrí eh, àwọn bí ìgbẹ̀ yàtọ̀ sí àwọn tán sọ pé àwọn tí wọ́n ń tẹ tọ́láwọn ń tẹ kíyàn pé àtàbí ń sàpálẹ̀ rẹ̀ ní o eh, àwọn yíò kéèsì ọ̀tọ̀ làwọn o àwọn kan bẹ tó jẹ́ pé àwọn ṣéhùn ṣéhùn ni wọ́n máa ń tẹ́lẹ̀ kaba àwọn àìmọ̀kálí tó jẹ́ pé in

kò jẹ́ kéèyàn ọmọ ewu tí ń bẹ́ ń bí nǹkan tí kò jẹ́ kéèyàn kéèyàn ọmọ dánpẹ̀ láyé gan gbogbo aná ló wá pọ̀ lẹ́nu wa níta àwọn sọ pé ah, ọlọ́run máa jẹ́ wá o ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé o ajé ó gbé wá o ẹ̀rọ ajé jẹun o ajé ajé ajé ajé gbogbo ẹ̀ka ajé tó lè jẹ́ pé ajé yìí lọ́dọ̀ Yorùbá ẹbọ ni òòsà kan ni Yorùbá ń pè ní ajé nígbàtẹ́nìkan bá ní ìyẹ́jú onímọ̀ àríà eléyìí rẹ̀ kò tẹ̀ ní ìká sí sílà fún ọ mú lọ mú gúgù rẹ̀ kó wá tẹ ajé ẹ̀sìnbà mi jù tẹ ajé ìyòrùbá àwọn tó yòrùbá tó lajé òun fúnra wọn tó wà sára ìdí jáde fún ọ káwọn ọmọ yóò gbà orí gbà yòrùbá sọ mọ́ pé ajé òsà ní jẹ́bẹ̀ òsà yìí ó ní odidi ọjọ́ kan tí wọ́n fi kìí pé òun ló lọ́jọ́ òun lọ́jọ́ yọ́mù lè smẹ́yìn lọ́dọ̀ sí wọn ọjọ́ ajé wọ́n wá gbà pé ajé yìí òun náà ni ó wà nídìí gíní òun ló wà nídìí ọrọ̀ òun ló wà nídìí káríṣe òun ló wà nídìí kálówó ẹni tí ajé yìí bá ti kọjá lọ́dọ̀ rẹ̀ àbí tó bá ti yálé irú ẹni báwọn yóò ṣe gíní yóò lówó

irú àwọn kaba yìí nínú àwọn ewu nínú àwọn ẹbọ tó jẹ́ pé a kó sí láwùjọ wa látara kíni látara aljahalu látara ìmàka a kó síbẹ̀ so tó jẹ́ pé tá a bá gbìyànjú tá a bá wá mímẹ́ ìsìn ọlọ́ọ̀bá àríkọlá a rí tó gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò máa sí kíni yóò máa jẹ́ ìwòsàn fún wa àìmàkan tá a rí hun nínú àwọn ewu tó wà bẹ́ẹ̀ òun náà ni pé a máa kó báyẹ̀ nínú ìgbésí ayé gan àìmàkan kéèsì mẹ́sì ní sinatí máa kó nínú gbèsè ayé nígbà ọba wá mímọ̀ lọ́sẹ̀ sí nǹkan dáadáa yóò kó àwọn tá ń lo oògùn fún ara wọn lára ìṣe pé dókítà ló fún wọn lóògùn ẹ̀rí pé àwọn onímọ̀sẹ̀gùn àwọn dọ́kọ̀ wọ́n ní ilú àwọn àyẹ̀wò tí wọ́n máa ń ṣe wọ́n ti àwọn àyẹ̀wò kan tó jẹ́ pé tóbìnrin àwọn obìnrin tó bá nírú ẹ̀jẹ̀ kan tó bá bí ma ó gbọ́dọ̀ tí fún ọmọ ọlọ́mú àwọn tó bá ti gbọ́ ohun kàbá orí àwọn tó bá ní ma ó kan ó lábẹ́rẹ́ kan tí ó gbà ẹwà wò nítìí látara àìmàkáyé

ìtàbátẹ̀ tó bẹ́ẹ̀ jẹ́ ọlọ́run tàbí ayé ojú òkò nílọ ìmí ìlọ ẹgbà wọn lè jayé jayé ló ti wá àwọn onídúró jayé pé ayé dúró kó máa jayé ayé dùn ẹ̀sìn wà onídìí kí ló fà àìmàkání àìmàkání lórí pẹ́tọ́ ẹgbẹ́ ìmá bá wà lásìkò táà ń sọ òní sábà nímọ̀ nípa ogun ọ̀kọ́ báwọn ni wọn bá mọ̀ ìpé kíni tó wọn bá bí ma tán ọ̀gbọ̀rọ̀ sí ìfún lọ́yà ó ní ìwòsàn tó ọ̀gbọ̀rọ̀ sí kíni tó ọ̀gbọ̀rọ̀ gbà látara di eléyìí àìmọ̀ta máa kọ́ báyà nínú ayé àtùmọ̀kọ́bà nínú ẹ̀sìn inú ewu tí bẹ fá ìmọ̀ká òun náà ni pé yàkúùdú sọ̀hìbàhú ìlàlùmídà àti wàlìdáàtìfìtì àìmọ̀ká a máa kó aláìmọ̀ká lọ sí dídíà àti àdádálẹ̀ inú ẹ̀sìn eléyìí ló pọ̀ gan láwùjọ wa wàlúwàrí àìmọ̀ká pọ̀ débi pé àdádálẹ̀ ó ti wá tẹ̀sìn máwùn yàrá àdádálẹ̀ bẹ́ẹ̀ bá ń tẹ́bá lè tó kẹ́ máa kà àdádálẹ̀ sí mẹ́láwùjọ wa ẹ́ yìí àdádálẹ̀ ẹ́ nínú ẹ̀sìn mùsùlùmí ẹlòkúra rẹ̀ mùsùlùmí yóò ti sọdún ní yíẹ̀ ẹlákùn nínú àwọn bídíà nípa nínú àdádálẹ̀ yóò yẹ náfílà náfílà tó fi cross over náfílà ẹ̀rọkùra wàjọ aláìmọ̀kan tí ń darí àwọn aláìmọ̀kan aláìmọ̀kan ni òun náà máa tẹ́kíní òun náà máa darí àwọn aláìmọ̀kan yóò wá kó wọn síta wọ́n láwọn yẹ náfílà àwọn náà wà á di nídi fáwọn tẹ́sí ọlọ́ọ̀bà àríkẹ́ọlá kí ló bá wọn débẹ̀ àìmọ̀ká ní àìmọ̀ká àìmọ̀ká òun ni ó láwọn sọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam àìmọ̀ká ní ó gbéyẹ̀ débẹ̀ tó gbé mọ̀ bá bẹ̀ lára rẹ̀ ni ó ti kẹ́kọ̀ọ́ débi pé Ànábì sallallahu alaihi wasallam sáwáyé ó ti sàlàyé ẹ̀sìn fún wa Ànábì ó ti ṣe mọ̀lì tó fi jáde láyé àwọn tàbí ó ti mọ̀lì tó fi jáde láyé tó bá ti wá kẹ́kọ̀ọ́ débẹ̀ tó ti ti mọ̀ ìgbà Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tánà ìgbà sọ agbọ̀rọ̀ gbá ní látọ̀ sọ́rọ̀ ti ní àti ṣe tó mọ̀ bá Ànábì alábìnrin ẹ̀ sọ́ra fún gba àdádálẹ̀ mẹ́sì tọ́ ẹgbẹ́ kò sáì màkàlára ni gbogbo yìí yóò ti yé yàn a mọ̀ pé àdádálẹ̀ lè abátọwọ́ àdádálẹ̀ alásàrátù àwọn sunday sunday agbàgbà ti ní ẹ̀rí ọ̀rọ̀ àwọn sunday sunday ohun ó dà ẹgẹ́ bí ọ̀rọ̀ àwọn bàní sọ ilẹ̀ àti sọ́fà nẹ́bí musa ife ìyálà náà ìlàhàn sáàmà aláhùn àríhà ẹ́ ìtàwọn náà bá dé bẹ́ẹ̀nu ẹ̀ bá wọn ọmọ sunday sunday ibá wọn ọmọ àwọn tẹ̀lé kìtẹ̀ ìlẹ́jà wọn náà mú sunday kamara alábìù ẹ̀rọ ẹ́ àwọn náà wá mú sunday nítorí pé wọ́n láwọn máa wọ́n máa tẹ̀lé àwọn Christian, lọ ṣọ́ọ̀ṣì kọ́mọ̀ àwọn máa tẹ̀lé wọn lọ́jọ́ kí ń jọ sunday òun ẹ jẹ́ káwa náà dá nǹkan kan lẹ̀ ń jọ sunday kábì rọ́pò rẹ̀ ẹ wo àyèmọ̀kánwá tó rọrùn kí wọ́n á ní àtọ̀ mi kó lè dọ̀tí tó yìí kí wọ́n á rómi síbi kọ́ ìtọ̀ níwàá fi ṣe kíni oníwàá fi pọ̀ tí yóò mọ̀ láíláí nígbà tó ló fẹ́ sọ́mọ̀ rẹ̀ kúrò níbi kó mọ̀ tẹ̀láwọn kan òun náà tó wá ṣe kíni ó tó wá dáadáa lẹ̀ ní ìsinmi ẹ̀sìn wọ́n tó ọjọ́ oní wọ́n láwọn kan wọ́n ní wọ́n ti àná sí pé nínú àsàlájú àwọn àwọn ní ṣe kìámù náfílà cross over mọ́ àwọn ti yọ sàlátì fàájí kó nínú kíni kó nínú prayer book àwọn ìdíbà ríjì so wọ́n gbìyànjú ga wọ́n ti gíní wọ́n gbìyànjú ga lórí ìgbà tí wọ́n tẹ́ ohun ẹ́ àmẹ́ ẹ̀sọ fún wọn pé àti gbogbo tí wọ́n tẹ́ ohun náà kí wọ́n ha gbogbo ẹ̀dànù gbogbo ìpapátá ni òsínú ẹ̀sìn nítorí pé ìṣẹ́ ìfún ìrẹ̀mùta ní láwùjọ wa náà ni pé àwọn ẹlòmíì wọ́n máa ń wòye pé ẹ ìtẹ́yàn ń ṣe nù rẹ̀ orí òdá tààrà ti kéǹjì táà ń ṣe nù rẹ̀ ẹ̀dùbà ní ti yá ní yìí nǹkan tí wà dáadì ẹlùmí ma pàrọwà sí lérí kíná púpọ̀ rẹ̀ rédíò ibẹ̀ àwọn tán takò mọ̀lídì ẹmẹ́jà takò báwọn ẹmẹ́jà ń pọ̀

yóò lóun ṣe díkìrí yóò wá máa fòsókè yóò máa gbáyà yóò máa wá lu àìláyà gbìgbìgbì ó jẹ́ ẹgbẹ̀rù pọ́kà ẹgbẹ́ mi wọ́n bá já ó wá máa lu àìláyà gbìgbì ẹlòmí lè tún bẹ́ẹ̀ yóò kú bẹ́ẹ̀ látara kíni látara yóò kan láì ni máa gbé yàdé bẹ́ẹ̀ àìmọ̀kan inú àìmọ̀kan láwùjọ wa ni àìmọ̀kan tí bídí àgbé wa inú àìmọ̀kan inú bídí àtàìmọ̀kan bí òun náà ni a rí pé à ń

àti ọtọ́ lójọ́ kejì jọ́ kẹta fọ́tí ìdègbógún ẹ̀ náà àdádálẹ̀ ni adálẹ̀ nínú ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bà àdìkọ́lá nítorí pé kí ni nítorí pé ànábì sallallahu alaihi wa sallam tó mú ẹ̀sẹ̀ wá fún wa ànábì òkú ìdáwò á máa fún wa tábà lọ lè wo ìdí ìdíjẹ́ ìdáwò gan mẹ́sìn nínú Kùránì gan ẹ̀rì pé gbólóhùn ìdáwò tọ́lọ́ ti ń lò bí kéèyàn fi nǹkan dí nǹkan ayà wọn mẹ́rin táyà sí níbi sọ nípa gbólóhùn fìdáhù ẹ̀rí pé yóò máa sọ nípa pé àwọn kèfèrí tó bá jẹ́ pé wọ́n bá ní kápá lórí wọ́n ní gbogbo tí bẹ̀láyé ti bẹ́ẹ̀ sánmà láti fi dékiri láti fi dí ìyà tí ó jẹ wọn ẹwọ́n pè lọ́wọ́n tán ṣe fìdáhù ṣé ẹ̀yin wá fi ayé dí ẹgbẹ́ fi ayé dí fẹ́ni ohun ẹni tí ẹ̀ṣẹ́ ilẹ̀

kí ni wọ́n ṣe wọ́n ju àgbò yẹn wọ́n ti fi ànábì Ismail lẹ̀ fẹ́ẹ̀nà bá fẹ́ ṣe fìdáhù fẹ́ ni yẹn yóò ti kọ́kọ́ sọ fún pé ẹni wọ́n ti fẹ́ kí bọ́ná ẹ̀yẹn tẹ́bá ṣe fìdáhù ẹwà akọ́ sí kíni ẹ̀yọ́ akọ́ sínú náà ọwọ́ àbọ́sá ìṣẹ́ náà ìtumọ̀ fìdáhù nù sọ pé ẹ̀mà lẹ́sẹ̀ àmọ́ nínú àlùkò ẹnu ẹ̀ sínú ìtúlà nẹ́bí sọ̀wọ́ àwọn àyẹ̀wò sọ̀lá kálọ̀ wò ó bókù bá kúrò lànà ìṣe eléyìí láti tó wà náà ìbá nẹ́bí ní ó ní ìlànà tó gbé kalẹ̀ fún wa bókù bá kú kókò tó kú àlẹ́sọ̀láwà lọ́sọ́lá ti kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti máa palẹ̀ máa rẹ̀ ẹni bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ́tẹ̀ fíì ẹmọ́bílá ìlàlọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ olóòsè kíni olóòpàdà bá yíwí insha Allah yọba yíwí ẹlòmí wa bá àìmọ̀kan wá débi pé tẹ̀lẹ̀kín sánàbí ní káàsẹ̀ kókò máa ń kú lọ àwọn ẹlòmí àwọn ẹni tẹ̀lẹ̀kín ní tẹ́ síbi sáré lábájá ọmọ lábájá àti ìrànfí ẹ̀lẹ́ fún ẹ tó ti wà ní orílẹ̀ ọ̀rẹ́dì lábájá ọmọ lábájá ọmọ bá bí ọ́ ẹ́ àníyọ̀kan ní adé ìtẹ́yọ̀kan ẹnìkan wá ní ẹni tó kú yìí wàláhì ọmọ tí ń ṣe súnà nípa ṣe fẹ́ ọmọ bá bá kírílé ó wá kú ẹnìkan wá pè wípé tọ̀ káwá iṣẹ́ káwá kírun sí kí wá kí wá kírun fẹ́ nùlá bàtà wá débẹ̀ ẹni tó jẹ́ pé àwọn onímídíà ẹ pé ìmọ̀ ń takò yíwà tó wà láyé náà ẹjọ́ ti ẹgbẹ́ owó náà wá dé ẹlẹ́yìn ni tòkó ti yá bàtà dé àtàwọn náà ti múra wọ́n ti múra lọ́wọ́ so ẹnìkan ìwé òsì mẹ́tàn wọ́n á jà ní ẹnìkan láti

pé ẹ̀tọ́ alábájíjẹ́ gbé sílẹ̀ tí ó gbé agbè sílẹ̀ tàbájí wá gbé sílẹ̀ tán kò sí ìjọsà ní ìtànàbí kọ́ àmọ́ ohun tó ní ká máa wí lẹ́gbàtàbájá ìpẹ̀bó ká sọ̀rọ̀ fún ẹ̀yìn ìsẹ́fìrò lè àríkún wọ̀sálú lẹ́hú àtẹ̀sbí ó kàlù fún mọ̀ wá dákẹ̀ ẹ̀wí ẹbà tí bá lọ́dọ̀ ànẹ́bì pé aláàmọ̀sílẹ́hú aláàmọ̀sàbí so bí ṣe ń sàlàyé mo ti rọ́kùnrin kẹlẹ́gbẹ̀ẹ́ tí ń jára pàtì tí ń jára pàtì so nígbà tí mo wá ṣe ogun àlàyé ìta ẹwọ́n wo nígbà tí wọ́n ti tán láti àwá ilé wá ní ẹ̀mọ́ àìsọ̀rọ̀ náà ẹ̀lẹ́ ní gíní ìsinmi àdúgbò ilé ẹwà jẹ́ gẹ́mà sí gíní fún àwọn kan wá ń sọ fún pé àkófà abalẹ̀ tó bá fẹ́ dáwà lálẹ̀ ìtẹ́ ìtẹ́ bá láàrin àwọn tàrí nígbà tí ó yá wọ́n ni imam ẹ̀tẹ́ tẹ̀lkínì fún àwọn ẹ̀tẹ́ tẹ̀lkínì fún tó bébì tẹ̀lú pé wọ́n ti gbẹ́ wọ́n bẹ̀rẹ̀ gínà báyìí dé sọ ìbápẹ́ ìdà mú tẹ́lẹ́pẹ́ ìdà ni wọ́n gbọ́ pé sọ kí wọ́n bèèrè lọ ẹ̀sọ́ pé kí ló kọ́ mọ̀ mẹ́rẹ̀ bẹ́ẹ̀ kí tẹ́lì kí lọ wà lọ́lẹ́ bẹ́ẹ̀lú mi wọ́n bẹ́ẹ̀ fi ó kọ̀yà rẹ̀ fún ẹ̀sùn àwọn ó ti máa wà láàájí náà ń se lákàlí pé tọ̀ lágbàjá ọmọ lágbàjá ẹwà kọ́ sí tó bá gún mímú rẹ̀ lójú ẹwà kọ́ lágbàjá ọmọ lágbàjá nígbà tó bá sún àtàkiri tí wọ́n bá mọ́ kọ́ ìyá rẹ̀ má wọ́n wà ní ẹkọ̀ àwáwù ó wá

ayé ẹ̀sẹ̀ ìjọjọ́ bàmíjẹ́ láwùjọ tá a wà ní ti ìbàmíjẹ́ kò wá bà wọn ló jẹ́ mọ́gá ó ti wá di ayẹyẹ wọ́n tún wá má sọ àwọn olóòkú òun ó sọ wáìtì owó àwọn olóòkú wọ́n ti dáná kalẹ̀ fọ́lẹ̀ ẹni tí ò sí ilé wọ́n ti dágbèsè kalẹ̀ sí lọ́rùn wọ́n á lẹ́tọ̀ wọ́n á fún líìpì tó bá dé ẹnìkan ìpàdánù òbí ẹni ìbànújẹ́ rẹ̀ ń bẹ lára rẹ̀ tó ẹ̀kọ́ máa bọ́kọ́ ní tó sọ arábì ní ẹsẹ oúnjẹ fáwọn ará lè jáfẹ́ فإنه الآن قد أصابهما وإنه, وإنه مصيبهم ما يشغلهم arábì ní tó dé bá wọn yìí in tí èjé ìhòrò jú ní òkú tó kú fún wọn yìí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ní yàtúrù ẹ̀sìn bá rí àwọn tó ń pẹ́ sáré kan lè rí ìkan jẹ nígbà tó bá nígbà àwọn agbẹ́rẹ̀ tán kọwá ṣe kí ni kọwá jẹ ogúrú àwọn a máa ṣe a máa lìdì yẹ lọ sí ibi díà ẹ̀wà ní rí àdádálẹ̀ kan láwùjọ wa táwà àbí gbogbo tẹ́ bá dé láyé yìí àyàfi kó jẹ́ pé sábàbùhú àjàhàlì àìmọ̀kan òun náà ni ó máa jẹ́ tó fà sẹ́nìkan tí a ń ṣe zikiri lápapọ̀ kakúrawájọ́ abapariwo alubandiri kálàfihàn láti ọlọ́ kálàfi ṣe zikiri ẹ̀dàkùn anábi sallallahu alaihi wasallam tó jẹ́ pé àwọn sàábẹ́jọ́ kan ogun kọjá lọ ẹ́ sọmájí ń gúnkè wọ́n sí Allahu Akbar pẹ̀lú tó sọ̀kalẹ̀ ọkàbà kan anábì ni ọba tẹ́ ìpèsè ìsọba tó jìdí tẹ́bí wa máa pariwo so kò sí nù lànà anábì sallallahu alaihi wasallam ká máa wá pariwo lókè ká máa wá pariwo lókè òun wa ká máa wá ké so ká tó wá sọ wípé a tún wá kóòlù jáde àwa kóòlù jáde sí àwa aláàdékìní aláwa ti fi kìí alágbà máa kòwé kan wọ́n ní afẹ́ akọ̀ gbogbo nǹkan yóò máa padà sí ìpìlẹ̀ rẹ̀ ó bá ti mú nǹkan yóò padà síbẹ̀ nígbà wọ́n fi bẹ̀rẹ̀ bàndírì wọ́n mú bí kan náà ni ẹ̀tẹ́bà àwọn nílùú náà ni wọ́n mú ẹwà wo bàdí tí wọ́n tẹ́lì kì kí ọdí dáwọn kírísẹ́n jẹ́ àti ní orí wọn lọ́la ọ̀nà jẹ́ra kí ni báńdì wọn kí ni àtàrà ọlọ́ra ẹ̀hẹ́ lọ́lọ́ra náà pè ẹ wò nìyí àwọn tó bá tó ń ṣe dáadáa àwọn ni ó ní ìwé <laughs> eléyìí wọ́n tún dé ní gidi fún wọn tún mọ́dá láìsẹ̀ fún wa ibo ló ti wá tẹ́lẹ̀ yìí tó ti wá náà nù yóò padà sí tó ti wá náà ní nítorí

àmọ́ ẹn tó jẹ́ pé gínà púpẹ̀ tó tún jẹ́ aláìmọ̀kan tó tún wá jẹ́ àdáàyà tó jẹ́ àdáàyà aláìmọ̀kan tó tún wá ń pèpè aláìmọ̀kan tó wá ń pè àwọn èèyàn tí mo yóò máa pè àwọn èèyàn sí yóò máa pè àwọn èèyàn lọ sí àìmọ̀kan èyí tá kan láwùjọ wa nù àwọn aláìmọ̀kan àwọn náà ni ó ṣe kíni àwọn náà ni ó wà di àfá láwùjọ àwọn náà ni ó máa ṣe wá sí anábì sallallahu alaihi wasallam anábì ti jú ẹrù nǹkan báyìí fún wa nínú hadith wa nínú sahih Bukhari àti sahih Muslim inú àdíjà bá wà Abdullahi ibn al-As radiyallahu anhuma alẹ́sọ̀lá ó ní sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam yaqul ó ní gbogbo tí a nabi sallallahu alaihi wasallam sọ láì pé inna Allaha la yaqbidu al-ilma intiza'an yantazi'uhu min al-ibad ó ní Allah subhanahu wa ta'ala kò ní kó ìmà nílẹ̀ kò ní kó ìmà nílẹ̀ ní ti kó lẹ̀ kàtó yẹ pé yóò kàn kókó láàrin àwọn èèyàn ìwò bí wà kẹ́lẹ̀ tí wọ́n tẹ́ ń kó mà nílẹ̀nu Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní bí ó ṣe kó mà nílẹ̀ ó ní walakin bi qabdi al-ulama walakin bi qabdi yaqbidu al-ilma bi qabdi àwọn àfá tí wọ́n tààlà yẹ́sọ̀ lọ́ọ̀bà àdìsọ́lá wọ́n ma wá kánlẹ̀ wọ́n ma kú lórílẹ̀ díẹ̀díẹ̀ ẹ́ ó ní hatta idha lam yubqi aliman títí tó fi di pé tí ọlọ́ọ̀bà àríkẹ́ olóòbá wá tẹ onímọ̀ kan kù lórí rẹ̀ má tó ní màkà tí ó ma darí àwọn èèyàn má ìtàkàtà náà tó rú owó sáání tó ha àdá ìjọ wà ákà náà ni pé ẹni táwọn yọmọ àbí ìsàsíwájú òun náà ni kíni òun náà ni aláìmọ̀ká ẹwà òjò wa lónìí ọmọ àfáà wa ọmọ àfáà wa yìí tí ó sì máa dẹ̀sìn ọlọ́run ọmọ àfáà wa ọmọ àfáà wa kò sí jáàbù nínú ẹ̀sìn ọmọ àfáà wa ọmọ àfáà wa ẹ̀ẹ́ kí

àwọn tó jẹ́ àfá àwọn tó jẹ́ pòfẹ́sọ̀ àwọn tó jẹ́ dọ́kítọ̀ dọ́kítọ̀ àwọn ló ti jòkó báyìí ah ìmọ̀ ní àfá yìí ẹwọ̀n tó máa wá ìmọ̀ ní àfá yìí ah ẹ̀ẹ́sẹ̀ bí alẹ́kan sọ ní ọ̀kan ó ní ah kọ́dà mo fẹ́ ìlélí ìmọ̀ rẹ̀ tó jùjú àfá rẹ̀ lọ ẹwọ̀n gan máa ọmọ àfá wa ni ọmọ àfá wa ni jíṣẹ́ ń tẹ́sìn ọmọ ọba àlèkẹ́ ọlárú ẹwà pọ̀ tá àtàbí sọ àti ìṣe ma alẹ́bìnrin nígbà táwọn àfá bá wá kó lẹ̀ tán ìtàkàtà náà sọ̀rọ̀ ó sáyẹ́ jù hàlẹ̀ àwọn èèyàn tẹ̀ wá sí kí ni wọ́n wà máa fi aláìmọ̀kan àwọn ni wọ́n wà fi jẹ lérí fọ̀sún ìlú ibi tọ́rọ wà tẹ́láìsì fi àjẹ́ lérí tó àfijọ níyàn sún ìlú tó láti wọ́n bèèrè ọ̀rọ̀ rẹ̀ sún ìlú wọ́n ma wá bèèrè lọ́wọ́ wọn nípa ẹ̀sìn fa abdáwó bèèrè àìlú wọ́n ma wá ti bá ti wá láláì ní mímá wọ́n ma sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn láláì ní mímá ẹni tí ajá láti ń ka rọwáhù ṣe fún rọwáhù ṣe

tó gbogbo àwọn nǹkan báyìí nìsìn inú ewu tí máa ń dá lẹ́nu arábìnrin kílẹ̀ wá tẹ́lẹ̀ fàáfíà òbígẹ́ ìrìn àìjù wọ́n máa wá ṣe bá tíwá láláì ní máa àkọ́kọ́ tí ó kọ́ ṣẹlẹ̀ sí number one fọ́dọ̀ lò wọ́n sọnù ohun tí wọ́n fẹ́ lókọ́kọ́ sọnù náà nítorí pé ẹni tí ó sọnù èé sọ̀yàn nù ẹni tí ó ẹ̀wọ̀ nísìn ẹwọ alá tó dálẹ̀ fáwọn èèyàn lọ́dún kan nísìn pé kò sí hijabu ní mẹ́sì eléyìí hun ó mú ẹlòmíì ó sì máa ṣe kí ni ó sì gbà pé hijabu ò sí mẹ́sì lórí olórí ẹwọ àwọn kéré ti sí tó ní tani ọ̀tà lóní ẹmọ kọrin lóní ẹmọ kọrin olórin bẹ mẹ́sì ẹlòmíì bẹ títí ń gbọ́ àtẹ́lẹ̀ sí nǹkan tí ń yé tẹ́lẹ̀ ó dá mọ́ta ti rẹ̀rú ẹwọ̀n ó ní kò sáyà kan ẹ̀wọ̀n kaba wọn gbogbo àwọn kaba yìí nìsí aburú ara aburú tí ń bẹ́ẹ̀ di àyìmọ̀kání ó jẹ́ pé tí aburú tí ń bẹ́ẹ̀ di àyìmọ̀ká bá gbókun yóò ṣe bí ni yóò mú yàn máa fi aláìmọ̀ká tẹ́lẹ̀ rí oníwàá jòkó láyé fatuwa yóò máa wá ṣe fatuwa fáwọn èèyàn yóò sọnù yóò sì máa ṣe kíni yóò sì máa sọ àwọn èèyàn nù àìmọ̀kátà wá ń sọ ìran oníran eré tìrìtìrì nínú àìmọ̀ká adábòlẹ̀ amẹ́lì bìlẹ̀ èyí ibi tí ń bọ́ nù adamu amal bil ilm ká má lo ìmọ̀ta ní inú àìmọ̀kan náà lọ́wà tẹ̀wẹ́lẹ̀ bí wọ́n máa rò wípé a ah, wọ́n ti wà ní lábájá aláìmọ̀kan ni wọ́n máa ha Kùránì wọ́n ti wà láláìmọ̀kan ni wọ́n máa ha gúndà wọ́n ti wà láláìmọ̀kan ni wọ́n máa ha libya wọ́n ti wà láláìmọ̀kan wọ́n ha wọ́n ha wọ́n ha bí ti máa ha ogun ẹ̀nu ẹwà wọn sọ pé agbára sọ pé aláìmọ̀kan bẹ́ẹ̀ ni aláìmọ̀kan ni nítorí pé kí ni nítorí pé kò sí sẹ́ sọ ìmọ̀ tó ní ẹ̀dẹ̀wà oníṣẹ́ bal huwa sharru min al-jahil òun gán tó burú jù aláìmọ̀kan pìlẹ̀ lọ nítorí aburú tí ẹ̀ obùrú irú ẹni báwọn nìsìn ó dá gẹ́gẹ́ bí àwọn yahudi ni irú bí àwọn yahudi ni wọ̀mọ̀lẹ̀ alìmọ̀ wọ́dà mú yá àmàl ẹni tó bá ní mímá tí ó bá wá sí kíni tí ó bá lo ìmọ̀ yẹn wàkọ́ lè sáábà àrẹ yahudi nílò ilé òjìjì àwọn yahudi nù àwọn yahudi ni wọ́n máa nímọ̀ tí wọ́n lò mo ní tí alẹ́ ibi mi kílẹ̀ kí ní ẹ̀sùn láìbìrì ní ẹ̀ẹ́dẹ̀ ní bíi tẹ́tì ọgbà nítorí tí àpẹẹrẹ tí àwádà lára rẹ̀ afẹ́ máa rí àpẹẹrẹ ìmà tí eléyìí onímọ̀ lóòtọ́ ìsìn lò ní sáàtò ìmọ̀ nìyẹn تقول العلم في الحقيقة ثمرة العلم شيخ ابن عثيمين رحمه الله وانا العلم في العمل في الحقيقة ثمرة العلم ìmọ̀ nílò ìmọ̀tẹ́ríhùn òun gangan náà ní èso tí ìmọ̀ oṣù fún wa wọ́n tó bá ti mímọ̀ tó ẹgbà rẹ̀ nìkan kí wọ́n ti jẹ́ àlé lórí tí ọmọdé bẹ́ẹ̀nú ẹ̀ ọkẹ̀kọ́ tá alásán ní irú eléyìn ní tìí irú eléyìn aláìmọ̀kan ó lóore jùlọ níwájú Allah subhanahu wa ta'ala Allah balikọ́lá ó sọ fún wa nínú al-Qur'an ó ní atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun irú ewu tí ń bẹ fún ẹni tó bá ní mímá tí ó bá ń lónú atamuruna an-nasa bil-birri ẹ mọ̀ pàmì láti dáadáa ẹ̀ ó sábàdé wá ti wá àzìsì náà òun náà ni ó jẹ́gẹ́ni òun náà ni ó bọ́ta tí wọ́n ti wà ní ìsìná òun náà ni ó sì máa fi àwọn ọlọ́mọ amálẹ̀ inú lé òun náà ni ó máa ti wá sí ọtí òdá òun náà ni ó máa kọjí lò nǹkan ẹ́ gbogbo aburú òun náà ni ó máa ti wá sí rẹ̀ nítorí pé níta àwọn màláburú náà nù wọn ò mẹ́gbọ́ láburú wọn ò mọ kí ọmọ ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ wò fún ọmọ láburú ọtí bá ti mo jí ọmọdé ni ó lè wà hùn onídìí náà ni ó lè wà hùn àwọn tó wá ní yẹsẹ́ wò àhẹ́ mọ́ṣá òun náà ni pé kí ni ẹni tó bá ti fi ìmálẹ̀ tí ò bá ti lò tí ò bá lo ìmálẹ̀ yóò ṣe kí ni yóò kó aburú bá àwùjọ tó wà yóò kó aburú bọ̀ náà ìtàfi ma ìpé ìyàmá ní mímá tí ó sì tó wá jẹ́ kí ni tí ó tó jẹ́ aláìmọ̀kan nígbàtí ànábì sallallahu alaihi wasallam ń tánàbí ròyìn àwọn wọ́n máa ka kàdàdà wọ̀lá ìjáwé ìtàwọ̀kì àwọ́pọ̀ àánú oníkọjọ́ ọ̀nà fún ọlọ́sìn ká ṣàní kò ní kọjá sínú báyà àwọn olóògbé wà sáàpà ní fún wa ẹ̀rẹ̀ àmẹ́sì sọ̀lọ́wà lọ́sọ̀rọ̀ náà tàbí pé tàkìrún náà kọlá àtàkùn máa kọlá jì ń sábà ń kírun báyìí ẹ mọ̀ bojú kéré ìrun tí àwọn sáwà ìsì mọ̀ mú kí báyìí lẹ́gbẹ̀ẹ́ wọn kàwárì tòun ti bẹ́ẹ̀ kí ànábì sọ fún wa ẹ̀ ànábì ní làyídà lọ́pù wọn làásùlà ní àwọn kọ́sùlà hàn ànábì ní ti bá bá wọn láyé ẹ̀ sábà jáde bá mi láyé ànábì ní pa tó wọ́n ti bá kòránì ká wọ́n ti gẹ́gẹ́ ni wọ́n bá kòránì ká wọ́n ha kérún wọ́n ha gbogbo ẹ̀ torí síbẹ̀síbẹ̀ sí ànábìsọ ànábìsọ orúkọ kaba yìí nípa wọn tó látara di eléyìí ká lọ lè mà ipe ẹni tí ò bá ní ẹni tó bá ní mímọ̀ tí ò bá ti lo aláìmọ̀kan ni o gbogbo èyí tí ò bá gbà níbi mímọ̀ aláìmọ̀kání gbogbo tí ó bá hátọ́ ní bí máa tí ó bá ti tẹ̀lé ìlànà ní sọ̀rọ̀ àwàrí tí má ti ń takò ẹ̀sìn ọlọ́ọ̀bá àdéjọ́lá kẹgbà iṣẹ́ aláìmọ̀kání jẹ́ àríyìn báyìí ọ̀rọ̀ tí ẹ tó burú ju aláìmọ̀kan tó jòkó jẹ́ ìjẹ́ rẹ̀ lọ ọ̀rọ̀ tí ẹ tó burú ju ẹ̀rùn nítorí pé aburú ti rí ara rẹ̀ ní eléyìí ìjà aburú rẹ̀ àwọn tí ń sọ ọ̀nà tó bá ti jẹ́ òfin àti ìyáàmá wọ́n tún kó gbogbo àwọn aburú àwọn ẹ̀ṣẹ̀rú àwọn eléyìí wọ́n ti gírí wọ́n tún kó ó tún kó lè lórí inú àlìjáàl inú kámọ́gbọ́ ẹ̀ ní us kátọ́wà gbé sí ìmọ̀ ní ilé ìyàpọ̀lọ́ àwọn mídíà àwùjọ wa wọ́n mú àyà kan wá kọ́ nínú Al-Qur'an wọ́n ni kúlùbí wọ́dìlì láyé wọ́dìlì àmọ́dì wọ́dìlì dáríká pàdíyàfọ́ráhù nítorí ọlọ́ọ̀lọ́run tó sàtó náà nẹ́bí jọ àti torí àánú rẹ̀ pàdídá àríká torí ìdí eléyìí pàdíyàfọ́ráhù ẹ máa dúnú ìtura ẹ̀ láti pé ẹ máa tẹ́ mòlídìí ẹ máa yọ ẹ máa yọ tòmí ó ti wá máa mú ayé ìdíríkì wá nínú Al-Qur'an wọ́n máa tú sí nǹkan míì tí ó bá ti dédé ìfẹ́ ẹnu wọn inú àìmọ̀ká òun náà ni alìmọ̀láza àtòkèlì mas'ala qabla istikmali al-ilm inú àìmọ̀ká òun náà ni pé ká máa ṣe pàápàá lórí mas'ala kanú mas'ala inú ọ̀rọ̀ ẹ̀sìn síwájú kó tó di pé ó wá ìmọ̀ nípa rẹ̀ eléyìn ọ̀pọ̀ láwùjọ ẹ̀lọ́jọ̀ bẹ́ àbúrọ́dà kò sí ìwádìí nípa rẹ̀ ọ̀rọ̀ mi wà pé èrí nǹkan ti èyí tó ti wà ń lẹ̀ ní ọmọ kéde fún ọ̀rọ̀ náà láàmà sọ pé ráyì pé ráyì àwọn èrí wà kàláwọ́dọ̀ àwọn bá àwọn táwọn náà wá tó máa àwọn náà sọ fún wọn kó fún wọn wípé wallahu a'lam àwọn náà tó bá ń ṣèwádìí nípa rẹ̀ àwọn káwà wò pé káwà wá ṣe fàáfà lórí mọ́sálẹ̀ ẹ̀sẹ̀ kan síwájú pé yóò tó ṣe kíni kí yóò tó wádìí kí yóò tó wá ìmọ̀ nípa rẹ̀ kí yóò tó mọ ogun tí ẹ̀sìn sọ nípa rẹ̀ eléyìí náà nínú àìmọ̀ká ni so nínú ilé yorùbá máa inú àìmọ̀kánlá ńlá lòun náà ẹlòmí ń bẹ pápá ní ọláwùjọ wa táà wáyé ó ní gbogbo ọlọ́rin àpáà ní tẹ́bá wá sọ kìnnìkan ní ìdíwà ní ara kò sí ti jẹ́rẹ̀ ní ògbólé orí yóò takò nítorí pé kíni nítorí pé kò gbọ́ ní yóò ti kọ́kọ́ bá èèyàn pé ó takò eléyìí máa ń ṣẹlẹ̀ dáadáa ẹlòmí ò kọlu ìyànfẹ́ ah, ẹ̀rọ ìdákun kìnnìkan ṣẹlẹ̀ ní àwọn ìjìyà lórí ẹ̀ ní a ní kò sí ẹlá ó ti ọmọ pé kò sí ná ó ti bá wọn bá ó ti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dọ́ àwọn tó wá sọ pé kò sí ẹjọ́ bá wọn tó wà lọ lè pa wọn padà ní

tí sọ̀látò náà gbogbo dáàbù pé náà so kí adájọ́ báyìí so àìmọ̀ká ewu ó ní ewu púpọ̀ ewu rẹ̀ pọ̀ gan yóò kó báyìí nínú ayé ọ́là yóò kó báyìí nínú ẹ̀sìn yóò kó báyìí tó bá jọ ìgbéjà kìyàmá so látara di eléyìí àwọn Yorùbá máa kúre kátó lo tí a Yorùbá náà wọ́n ní àìdàgbà máa tàwó ẹ̀hẹ̀n gbogbo wa náà ìmọ̀tá à ń sọ ìlú ìdìkò kọ́ ọmọdé kò kọ́ àkókò àgbà o nítorí pé àìsíyàn náà gbogbo wa náà lájọ ní ìtẹ́ àmẹ́sọ̀láwà lọ́pàá gbogbo náà wọ́n nára sí so ká gbìyànjú ká náà ma wá ìmà ká ma wá ẹ̀kọ́ káàkiri ogun tó bá wà àwọn tàà jágbàlagbà àwọn tàà jọ́dọ̀ àwọn tàà jọmọ kékeré àwọn tàà dàgbà tó yẹ pé àti wọ́n wò pé ah ó máa mọ̀ àárí gírẹ́ẹ̀dì bí ìdè máa kẹ́kọ̀ọ́ láti kékeré ẹ má jẹ́ kí ilé náà tó tẹ̀lẹ̀ fáwọn ọmọ wa láti kékeré ẹjá fi ẹ̀kọ́ ẹ̀sìn láti fáwọn ọmọ wa tó máa hálù Qur'an tó máa kọ́ nímọ̀ nípa ẹ̀sìn tó ilé yìí yóò mú àwùjọ wa yóò mú wa nípa kabalẹ̀ pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala nínú sẹ́kìtàn aqulu ma tasma'una wa astaghfirullaha li wa lakum hadha wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi wa sallam subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk جزاكم الله خيرا كما تبارك لك وباركني بسم الله الرحمن الرحيم nínú àwọn kan tí àwọn ṣèkọ̀ kan ti dára lẹ́kọ̀ọ́ ẹ̀kùn ọjọ́ nípa pé kí má ṣe ń sọ ìlọ náà ṣe ń sọ kalẹ̀ ní wípé aláìmọ̀kan aburú ní fúnjẹ sí aya àdìpá àwùjọ tọ́lọ́ ṣe ń sọ kalẹ̀ lẹ́nu ẹ̀rọ nǹkan lè rí mi ìdáhùn yẹn dáhùn a ni aya yẹn tẹ̀ sọ̀kalẹ̀ tó dá báyìí ni kí ló farú ilé ìlú wípé nílùú ta wà ń bẹ̀ yìí àtàjọ wọn kí nílùú kí lè lè mìíràn alhamdulillah kí nígbà wọn wájú alẹ́mìí pé ọ̀rọ̀ tó ń sọ ohun sáà bàbá yẹn ṣé àwọn òrí wíwẹ̀ pàdé ni

àwọn ń bèèrè pé ṣé ìgbàdí ìrọ̀látàlọ́ ìdílé ń sọ yẹn ṣé ìjọ náà làkọ́kọ́ ìdàtí ọlọ́run tó ń sọ pé ẹ̀mọ́sẹ̀ fún ẹ láti òkìkí sígbà yẹn náà ní àkọ́kọ́ rẹ̀ àbí àbátàlọ́ ìdílé náà kà á nínú síra èèyàn bẹ̀. wọ́n bẹ nínú àdúgbò yìí lọ́nà alágbàdo báyìí wọ́n ń pè ní òkè àdínlẹ̀ abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ bá a fi àdínlẹ̀ yẹn gẹ́gẹ́ síbẹ̀ gẹ́gẹ́ bí òkè súnà bá ti sọ́lọ̀ kọ́lọ̀ kó ṣe ní òkè súnà gangan ẹ́ ń bẹ nínú wọn títí ń tako súnà tí ó sì bú àwọn ní ìbòjú ó sì níyàwó mẹ́ta ó ní kí nǹkan nínú wọn ìkẹta ó ń bojú báyìí ìjọ tí máa ń tako àwọn tí ń bojú ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n táwọn wá ń gbọ́ ìjọ tẹ́lẹ̀ wá rí pé ìyàwó rẹ̀ wọ́n ń ń bẹ nífẹ̀ẹ́ wọn nísìnyí tó bá ti mọ́ ti mọ́ nù yín ìyàwó mẹ́ta ló ní ìkan nínú àwọn ṣe kí ni ètò ìbòjú tó jẹ́ ìgbẹ̀yìn. kẹta afẹ́ ah, ló ń bẹ̀ ní wípé tóun náà jẹ́ kí ó débi wípé ìbòjú dá nínú ẹ̀sìn wa ni. ọ̀dà tó bá jíṣẹ́ ìkéwúdé bẹ̀ kí ló tó wá ń bú àwọn tó ti kéwúdé bẹ̀ ṣáájú rẹ̀ tipẹ́tipẹ́ tí ó tà fún wa yá àyíjẹ́ ti máa wánà padà mọ́. ọ̀dà tó bá sọ wípé oore ni kí mùsùlùmí lọ́kùnrin kí ìyàwó fi ìdàláyè lẹ̀ kí ìyàwó rẹ̀ kó tẹ̀sì gẹ́gẹ́ bí ó ti ṣe ìgbàláyè gẹ́gẹ́ kí ìyàwó rẹ̀ kí ọ̀hún bẹ́ẹ̀ náà ni kí ìyàwó rẹ̀ ṣe kí ni kó bu ara rẹ̀ oore ni fún obìnrin mùsùlùmí láti ṣe kí ló dé tí ò jẹ́ kí oore yẹn sá kárí àwọn ìyàwó mi tó ti bá wájú. jẹ́ kí ló tí ò fi oore yẹn lélẹ̀ fún ìyàwó àbúrò rẹ̀ àbí ìyàwó àwọn ọmọ ìkéwú rẹ̀ àbí ìyàwó àbí àwọn obìnrin tí kọ́ ń kéwú pẹ́tọ̀ lẹ́jẹ́ lọ́lé ọkọ yé o ẹlọ́gbòsí lọ́wọ́ èké la fẹ́ràn ọbẹ̀ ni pé ká máa bọ́ sínú àìmọ̀ kan tí àwọn ṣe mi ṣàlàyé fún wa ẹ́ òun ni wípé kí ni ìmọ̀ adébùkátà ti púpọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti pa ìmọ̀ tì í gẹ́gẹ́ bí tí eh, sábà pàtàkì àwọn ọmọ ń gbà wá níyànjú rẹ̀ pé àbẹ̀ká àwọn adájọ́ ṣe kí ni àlọ́wá ìmọ̀ náà mo lérò pé ó yẹ wà nínú ìmọ̀ àti ṣèkó fún wa nípa rẹ̀ lákùn kí ni ìmọ̀ rẹ̀ jẹ́ fún àwa ọ̀dọ́ lórí ọ̀rọ̀ àìmọ̀ tán. nínú rẹ̀ ní pé nínú àwọn ìbéèrè tó wà lẹ́yìn ṣàwà a ní ìjọ́ta fún obìnrin tó fẹ́ lo ìbòjú sọ pé onípele ọ̀kan yóò wà ní tó ní tó ní ó lò tí ò ní tó ní méjì àbò ní mẹ́ta. ọmọ máa ń ṣe méjì ayélujára ọmọ yìí máa ń ṣe yẹn. ok naam ìbéèrè tí wọ́n béèrè sí pé kófìrí olùrìbòjú ìgbà tí àbáyà tí ó jẹ́ òrèrè ìgbà tí a fẹ́ òun náà ní pé kí obìnrin kó kọ́ bá gbogbo àìlásìkò nílé àtijọ́ so gbogbo tí kò bá ní ìpele kan kò bá ní kò lè léyà kò lè dà tó bá ti kọ́bà ìta fẹ́ kó kọ́bà tó kọ́bà ojú rẹ̀ tó nà sí ìkàtà fẹ́ yẹn tó àwọn tí wọ́n ṣe nìkọ́ọ̀bù yẹn àwọn ṣe ní ọ̀nà tó jẹ́ pé ìpele kan wà tó jẹ́ pé òun tó ó tún rí ìnà ju ìpele míì lọ láti pé bóyá tó bá wà ń míì tó jẹ́ pé kò ní bùkátà sí láti sí tẹ́yẹ́yá láti kó bí ọ̀fún láti kiri láti pàdé nígbà tí bẹ́yàn kan ń bọ̀ wá so àtúráyà náà ni pé kí á sáré pé nǹkan ẹni kọba ara lọ́gbọ́dá bá sọ pé irú ìjà nǹkan bá ẹni kọba yìí torí bá tó yẹ pé èèyàn bá àwọn tí wọ́n ń ta nìkọ́bù ń polówó àwọn onípele mẹ́ta lọ́wọ́ àrígbé àwọn kọ́tọ̀ wá ní ah, àwọn ilé lẹ́yìn má tó ń dáa lò mẹ́lò bí nìkọ́bù náà gbé kí ni kó fi kí ni kó fi kọ́ba òbí ẹ̀ tó wá sí wá sí báwọn tó alhamdulillah. Now, jazakumullahu khairan ẹgbọ́n ní tí ó ta tí yàn bá kí òun tán yá ẹran ọ̀rọ̀ yàn ní ti kí yàn sì tẹ́wọ́ láti mọ̀ ṣàgbà lẹ́sẹ̀kẹsẹ̀.

àwọn kàmàkọ́ọ̀lù ànábì ní àsìkò tí èèyàn máa ń súnmọ́ ọba tó dá ní jù òun náà nígbà tí èèyàn bá wà lórí ìforí kalẹ̀ ànábì wá ní ẹ̀fọ́ lájú àbẹ́ ẹ máa tọ́ra jùlọ lọ́pọ̀lọpọ̀ òkèèrè bẹ̀rẹ̀ náà ó tó sọ ní àdífì ní ìpínpé tashahud ẹ̀dìbà rẹ̀ sì pé tí ẹ bá ti ṣe àwọn àdúrà tí ẹ ti sá ẹ̀ pọ́líyẹ̀túnmá pọ́líyẹ̀tẹ̀ yìí yàrá kó tó wá gbé ẹ̀jú fún àìkó tọrọ nǹkan tí máa ń fẹ́ so ànábì ti júwe fún wa àwọn àyè tó dáa tó ti ẹ̀kẹ́ àmà ti kí ní kí ẹ̀dùn ọ̀sàdúrà tí so yóò wá jẹ́ tó jẹ́ lójú gẹ́gẹ́ ṣẹ́kọ̀ọ́ ẹ̀nà ọ̀fẹ́ mìí ti sọ wípé ìmọ̀ jọ ni lójú kó jẹ́ pé àsìkò tó súnmọ́ bá tó dọ́ jù ọ̀hún béèrè tó fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ nígbà tó wá kó ní kò síṣẹ́ yẹn ìgbà olóde tó wá rò pé àsìkò àdúrà yá ẹlòmíì wáyé ní ìdí omi kí wọn yọgbà kí ìgbóríkàlẹ̀ rẹ̀ gan yọgbà fi kan yóò ti gbé gbérí náà nígbà sílẹ̀ rẹ̀ ń jó ni so àwọn tó wá ṣe tó wá sára màkà yóò wá jókòó yóò wá ní àdúrà kan òun tẹ̀ ń bẹ lọ́hùn kan so olú eléyìí kò sí nínú ìlànà àwọn sálàfù ìtọ́wà nínú ìlànà àwọn sálàfù òun náà ni pé tọrọ àdúrà ní foríkalẹ̀ rẹ̀

látọ̀ nígbàtà wá ti tàṣáwù tàbá sálámàtà àwọn àríkà àdúbárò kúlù sọ́lá tá a máa ṣe nígbà ìmú oorun kábíyàn kó yẹ pé òun náà ni a máa ṣe wallahu ta'ala a'lam. wọ́n fi kí kòmí àbí wọ́n fẹnu kòmí létí nìkan wípé ẹnìkan sọ láìpẹ́ ìgbọ́n lánàá bí òfin ìkú so ọlọ́sì mú ẹ̀rí wáyé pẹ̀lú ọba lẹ́kẹ́ láyé látàtàrà ilẹ̀ lẹ́yìn náà kó tẹ́lá fi ṣe nílẹ̀ ńlá. ẹ sọ fún pé ànábì nìkan kọ́ gbogbo àwọn tí wọ́n kú lójú ogun bá sì náà kí wọ́n pa á bí tẹ̀lé ìlà àbí àwọn olóòtí pa á sí òtí púpọ̀ ẹyẹ múdẹ̀ lè níwà ẹ́ ti pé àjọ dídá tẹ́bí tàbá jù wá dájẹ̀ tọwọ́ bèèrè owó ìkó àti àjọ dojúmá pẹ̀kìnì àti pos wọ́n àgbájọ wípé haram ni ilé ẹ̀pẹ̀kìnì ìdájọ́ ojú ìsáǹkù àjọ ojoojúmá àbí àjọ tí wọ́n bèèrè owó ìkó owó ìkó ọ̀dá náà ẹ̀sí ń gbàjọ sọ́dọ̀ tí ń kówó yẹ sọ́dọ̀ so eléyìí Allahu ta'ala a'lam tó wájẹ́ pé iṣẹ́ afẹ́nu kò sí lórí pé ẹni jọ ma kó owó ìsọwọ́ àpẹjá ní òṣèjì olùkó sọwọ́ so tó wájẹ́ pé kíwákì yóò lọ báńkì yóò kó pamọ́ sí ni àbí yóò kó sílẹ̀ rẹ̀ ni táàsì mọ̀ pé bí àkábá ṣe ẹ̀ọ̀gbẹ̀rún rẹ̀ náà ni ó wà ẹ̀hẹ́ tó wá ní iṣẹ́ owó iṣẹ́ tó ṣe pé ó kó lọ́wọ́ so mọ̀rọ̀kótó fi lọ́gbà tí ó burú bí eléyìí ẹwà rí nípa pos so nínú àwọn nǹkan tó tẹ́ẹ̀ dé nǹkan tuntun ni táwọn bá sọ lórí rẹ̀ púpọ̀ so àmọ́ ìtó wà ahọ́wàd òun náà ni pé pos ṣe ó jìnà sí láti máa lò nítorí pé ah, gbogbo àwọn burú àwọn báńkì tá à ń lò tẹ́lẹ̀ náà àwọn conventional bank yẹn nínú àwọn báńkì tí ó yẹ kí ẹ̀mọ́ ó yẹ kí ó jìnà sí nítorí pé kíni nítorí pé wọ́n ń ta àmàlà pẹ̀lú rìbá wọ́n ń ta àmàlà pẹ̀lú rìbá wọ́n interest ń bẹ nínú owó tí wọ́n ń ṣe wọ́n láwọn owó tí wọ́n ń já wọ́n láwọn ẹ̀rí tí wọ́n ṣe so nílò táwa ń lo àwọn yíò gan náà tẹ́lẹ̀ náà so nígbà tí a bá ti wá rí pé necessity bá ti mú nǹkan kan wá táwa ti wá rí nǹkan mìta fi jàrọ rẹ̀ a gbọ́dọ̀ kúrò níbi nǹkan yẹn ká lọ síbi nǹkan mìta fi jàrọ rẹ̀ lẹ́yìn tá a bá ti necessity mẹ́ tó bá gbé nǹkan wá ta tó wá rí nǹkan míì tó tún wá wá tó tún bẹ́ máa nísìnyí tẹbá gba 10,000 ẹni ó segini ẹni ó gbà èlò yóò gba 200 eh, naira yóò já 200 naira ọ̀tọ̀ ni owó tó gbà ọ̀tọ̀ ni owó tó segini owó tí yóò dá padà so látara di eléyìí òun náà ni àwọn olùmọ̀ ìdíra ìtẹ̀mí àwọn olùmọ̀ fojú wo pé á ah, nítorí pé nǹkan tuntun ni tí ò ti sí ẹnìkan òní wá dé ìgbà bèèrè lọ́wọ́ pé á ah, ọ̀dà gínà àbúkárí sọ nípa pírẹ̀sì kí ni wọ́n rúzọ ẹ̀hẹ̀ nǹkan tuntun ni wọ́n wà á wò pẹ̀lú ojú ẹ̀sìn pé ẹjáwò báyìí ẹjáwò báyìí kọlu ẹ̀sìn tòun náà lájọ pé ìtò wà ahwaz èyí tó kó lápò tán tó sọ́yàn tó sọ́yàn bí ẹ̀sìn à òun náà ní pé kí ni kéèyàn máa lọ rí ẹ̀dìwà rẹ̀ kéèyàn máa lọ rí gba owó yẹn ibi tí ẹlòmí ò máa sọ wípé ẹgbẹ́yàn bá gbà bí náà owó ọkọ̀ náà ni tó kó sì tí ó fẹ́ fẹ́ brọ́dà táwọn méjì wá fọwọ́ sí ẹ ká ti fẹnu sí wípé ẹ máa bá ìrìn àjò yín nìṣó ṣé ẹnìyẹn ti lẹ́tọ̀ọ́ sísà ẹ ti lẹ́tọ̀ọ́ láti máa gbà nǹkan lọ́wọ́ orú ọkùnrin bẹ́ẹ̀. Ah, wọ́n ti fẹnu sí tí wọ́n ti fọwọ́ dà sí nítorí pé àjẹ́rí ah, mọ́sálà yìí mọ́sálà kan sí mọ́sálà já ṣubha tí ma dábà dá ìrújúlẹ̀ ní láwùjọ wa nítorí pé ìdá àmà ń gbọ́yí láwùjọ wa tàbá ti lọ lè rí àwọn òbí wọ́n wà ní ààtọ̀ àti fọwọ́ sí àrí ẹ̀mà ní sùúrù náà pẹ̀lú paríléèwé ọmọ wa wálé ẹjọ́ ẹ̀sùn náà ma wọ́ ọlọ irú eléyìí nìsí ìfọwọ́sí rẹ̀ ìfọwọ́sí tí ò tí kún tó ní ìfọwọ́sí tó jẹ́ ìfọwọ́sí àbọ̀ ni ìdí wà jẹ́ ìfọwọ́sí náà fọwọ́ sí èyàn ó ní ẹ̀tọ́ èyàn ó ní ẹ̀tọ́ tó fìrin ní 99% ó ní ẹ̀tọ́ ti ní 100% ní àwọn obìnrin ó fi wọn tó tó bá jẹ́ pé àkítíbà ní jẹ́ ìgbàlérò tí pé bẹ́ ọlọ́sí kítíbà wà lọ wò ó pọ̀tí ráyíra wọn ó sì ní àwọn tí ara wọn lọ́rùn àmọ́ ò tí sí áfídò nìka ẹ̀dì bá mi so irú eléyìn tó bá kùn lẹ́gùn ó lè gbà tí ò sí kàkà tí ò bá tí ò sí ara sàdáàkì ó kùn ní nǹkan ni ẹ̀sì bá wọn ní ẹkùn ní so ní ẹkùn yẹn tó bá jẹ́ pé lẹ́yìn kìtìbà wọ́n wà ọ̀padà yá ọ̀padà rí pé wọ́n padà tún ọ̀padà tún fẹ́ wọ́n tó kìtìbà ẹ̀ká ẹkùn yẹn ò lè gbà padà má nítorí pé ogun ọ̀rìn ẹ̀sì bá wọn níbi so àwọn tó wà pẹ́ sàdá tí ló ti sá fún tó wá jẹ́ pé ìtúká wọ́n padà wá tẹ̀ láàrin wọn tí ìtúká yẹn bá wá látọ̀dọ̀ ìyàwó so tún láti ní kí ìyàwó yẹn ó ti kí ni kó lè so àmá ẹjẹ́ ká máa ń yá dáadáa láwùjọ wa nígbàtí a bá fẹ́ fẹ́yàwó tàbá ti dé bẹ́ẹ̀ ẹ̀hẹ́ tàbá ní àyọ̀ndá ah, ilẹ̀ ti gbá fún ayéyá ẹ̀dì bá rí sí tàbá ló yínú rẹ̀ ní lẹ́yìn oṣù mẹ́ta ẹ̀ ní sọ pé kankan ní àkùn ah, sí kankan kíkè náà wọ́n ti bí fún yínú ìtòrí pé ẹlòmí wà onígbàtẹ́bá ikọ́ wá lórí inú ọmọ ní wà pé ojú rẹ̀ wà kán bẹ́ á tí bá gbọ́mí rẹ̀ ní sùúrù kí ní kan yóò jú ẹ̀ẹ́ tàbí àwọn tó bá ti wọlé má ti fi fún yà ẹ̀ẹ́ wọn ò ní rí oyún rẹ̀ kan máa bẹ́ẹ̀ lọ́rẹ̀ pé kí ní kan yà lójú so àkáwò àníyẹ dáadáa káàmbà máa kó sínú gíní nínú àwọn ṣùgbọ́n lẹ́yìnlẹ́yìn wọ́n ti parí àmì èyí tó ti ṣe ákídọ̀ rẹ̀ ọdí ṣe ákídọ̀ pẹ̀tọ̀ àti ibi fún yín lẹ́wọ̀n tí ìṣe wà ní mọ́tò nìkan wọ̀n tí mo bẹ̀rẹ̀ wájú tọ̀ lórí rẹ̀ tọ́wọ́ ìwọ́n ní sí ara wọn báwọn. tó bá ti fi lè ṣe nàgbẹ́rẹ̀ mi tó bá ti fi lè ṣe ákídọ̀ nìkan wọ́n ti sọ pé ó ti di ìyàwó rẹ̀ wọ́n náà ti di ẹ̀sìlẹ́kọ̀ọ́ sí ara a tó jíjẹ mímu rẹ̀ àti gbogbo kan rẹ̀ ó ti ré sérí ìyàwó wọ́nà bí ò bá ti wálé rẹ̀ nítorí ó ti di ìyàwó rẹ̀ a ti máa tẹ̀mí tẹ́lì pé ọmọ ń kàwé lọ́wọ́ kàwé lọ́wọ́ èyàn lè máa kàwé lé ọkọ náà tí ó bá kàwé lé ọkọ tí ó bá kàwé tí ó bá kéwú ó lè máa kéwú lé ọkọ ẹ̀sìn bá ti gbà ẹgbà ní òmù ọrọ̀rùn fún ọdáadáa nítorí pé àkólé kan pé ìlọlé ọkọ ìdíyàwó àkólé kankan lélẹ́yìn náà tó jẹ́ pé ó ní space tó bá nú ọkàn rẹ̀ tó bá ti yọ lẹ́yìn kó mẹ́ ti wà lé ọkọ ó ti mọ̀ kó ti wà láyà rẹ̀ ó ráyè mójútẹ́kọ̀ọ́ ó ra ìmójútó mímá àìmáyà rẹ̀ lómi tó jẹ́ pé ilé ọkọ alẹ́nìkan tí ṣe ìsáàdùwà kan sọ fún mi pé ó ní àfikún márì kóò tó lè gbárù ẹ̀kọ́ lóbìnrin nípa ó ti wà ní 200 level ní mẹ́sìn nígbà ní tẹ́mẹ́sìn gbà pẹ̀lú gọ́lọ́ ní jẹni ó ti di medical doctor lóbìnrin èyí wò sí ní kó wọ́n ṣe gíní yíò ní kó bá lẹ́kọ̀ọ́ rẹ̀ kọ́ tó múrú àwọn kọ̀wá yìí máa ń ràyàn lọ́wọ́ ìjìnàpọ̀rọ̀kọ̀ rẹ̀ ọ̀làjú ìjìnàpọ̀rọ̀kọ̀ rẹ̀ civilization olóbáwádé bí táa dé pé obìnrin ọmọ wọ 30 years

ó mọ̀ sí yóò sì rọrùn fún ọ so ẹ jẹ́ ká gbìyànjú láti kí ni káwò bí kálágbọ́yé eléyìí ó yé wa dáadáa so kí gbogbo wa kí kágbìyànjú ká ṣe àkólé kan eléyìí kó bà lè sọ́wọ́ kó níbi wàhálà wọ́n fún wa ní ìmọ̀ràn ní ìṣẹ́ ọ̀la ẹ̀rọ̀mẹ̀ bá gba bíṣẹ̀lì ìlà ìṣẹ́ ọ̀la kẹ́gà bá gba níbi ìran ẹyọ kan láàbí nípa ìbéèrè ìran jẹ́ kéré níbi ìran ẹyọ kan ṣé ìmọ̀ràn méjì lè wà níbi ìran ẹyọ kan rárá pé bí ẹ̀sìn àǹtí sọ láti mọ́tírìbù lọ́wọ́ èmi tí mo fẹ́ kí òun ìbáraka ìrọ̀kan ọ̀rẹ́ bì sọ̀gbà tí wọ́n wá sálámà tẹ́lẹ̀ fẹ́ tún tèmi kí ẹnìkan tó wà darapọ̀ mọ́ mi ẹ̀tẹ́mi fẹ́ sàn tèmi yẹn ìpè wọlé bẹ́ẹ̀. mọ́sálà yẹn ìdáhùn bíi masbuk ká tẹ̀lé ẹni tó jẹ́ pé òun gẹ̀ẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tẹ̀lé yẹn ni mọ́sálà tó ń khilafiyya mọ́sálà kẹtí ìyapa ẹnu wà lórí ẹ̀rí so rí bẹ́ẹ̀ náà olùmọ̀táwọn sọ yí pé nígbà tó ti jẹ́ pé màmú ló jẹ́ tẹ́lẹ̀ kò lè tẹ̀lé ìsìn bẹ́ẹ̀nu wọn tó jẹ́ pé wọ́n ní ó lè tẹ̀lé sábàlọ́lé ó ní wọn sọ̀rí ìṣẹ́kẹ̀ ìṣúná àárí àwọn àlàyé ìdáfìyẹ tó rí dìrídì àmá èyí tí àmá ìyẹ́rọ̀ jáhà tẹ́mìnàlẹ̀ kó ni pé láti fi lé jàmá ẹni tó wọlé yìí láti fi lé jàmá bá kó náà fi lè rí jàmá kí tó jọ ìyẹn tó jẹ́ pé mọ̀ kò sí gíní kò sí nǹkan tí ọkùnrin bẹ̀ lẹ́gbà tó ti kó lẹ́yìn ìmáàmù kan nígbàtí ọkọ̀ sọ ẹ̀kọ́ bà ní mo pé ìmáàmù méjì wọ́n yọ̀kọ́ wọ́n kọ́ tó síwájú wá tó síwájú ẹgbà tó amúṣọ́ tẹ̀lé àtò bí ààrẹ ìbẹ̀rẹ̀ so ìmọ̀ tó ní ká gbà wá nípa tó ní ṣe so ẹ jẹ́ ká gbìyànjú kí a wá mímà ìmọ̀ tá à ń sọ fọ́ra wà yìí méjì ni ìmọ̀ kan bẹ tó jẹ́ pé ìmọ̀ tí yóò kí ó mọ̀ pé ìtọ́lẹ̀ á ṣe mẹ́sì ní ìtọ́lẹ̀ á mọ́sẹ̀ ní eléyìí tú láti ní gbogbo wa ohun tú láti ní ká mọ̀ ní tí ó sọ ẹ̀sìn wa ní tí ó mọ̀ bí wọ́n tọ́pọ̀ aláṣẹ ìtọ́lẹ̀ á ṣe ìtọ́lẹ̀ á jìnà tí táàbì mọ̀ tí ó fi yé wa ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ó náà ti tẹ́yìn ó kọ débi pé wọ́n náà tún wá máa kọ́yàn ó tún wá máa sàlàyé fún èèyàn eléyìí fọ́dù kìfàyà eléyìí alíbùkátà sí láwùjọ wa lóòótọ́ àmọ́ta bá ti àwọn nǹkan tí wọ́n ń ṣe oníṣẹ́lẹ̀ lórí àwọn àtàkà kù so àti tó wá jẹ́ ìmọ̀ dọ̀rúrọ̀ yìí ìmọ̀ tó jẹ́ pé fádùn kìfáyà yìí gbogbo ẹ̀nà láti bùkátà sí láti máa tẹ́kíní láti máa wá ìmọ̀ nípa rẹ̀ inú ànàfíà táwọn wá sí fún ara òun náà ni pé ìmọ̀ tẹ́ ríhun ìmọ̀ máa ń yára sálọ mọ́yànlá nígbàtí yóò de ìmọ̀ mọ́lẹ̀ pẹ̀lú lílò rẹ̀ ni tó bá ti wá ń lò ìmọ̀ ó máa dúrà rẹ̀ tó bá ń lò yóò máa dúrà rẹ̀ tó bá ti ṣe kíní kanú súnà nẹ́bí sallallahu alaihi wasallam ó wá ẹ̀rí fún nítorí pé ma'rifatul káàmà ẹ̀sìn islam pẹ̀lú ẹ̀rí wọ́n tó dárùngbà sí kí ló tó fi dárùngbà sí anábi wí báyìí tòkòtò ẹjọ́ òjò ogójẹ́ wọ́n náà ma ogoro àwọn nǹkan báyẹn ma ń sára fọ́nà kó mọ́ jápa lálá tó bá ti mọ́ ogoro àwọn nǹkan báwọn bẹ́ẹ̀ tó bá sapọ̀ wọ́n tó jẹ́ gílé tíwájú fún yà tánàbí wí tánàbí wí tánàbí wí nì tó yàtọ̀ sí pé yàn hàtùmà rẹ̀ lásán pé ah, bí àwọn tọ̀hún tí ó ní ọ̀nà ti àdíjì arájá ọ̀nà ti àdíjì yóò kà máa rí bá àti ìnírí àti pé èyàn ti rẹ́bẹ̀rẹ̀ tó gbogbo àwọn kọba ẹ̀dàkùn ẹ jẹ́ ká sọ́ra nípa ìmọ̀ yìí ká wá ìmọ̀ yìí ká mọ̀ àyè gbogbo tá a bá ń ṣe ní jẹ́ pẹ́yà ayé là ń ṣe ní pé àǹkan ni tí máa ń gba ìkòrò wa ká yọ àsìkò ti ìwà mímọ̀ kalẹ̀ fọ́nà bó ṣe wíkẹ́ndì ní tó tó pàwọn àsìkò kọ̀ọ̀kan ní bí ẹ bá kọ́ kan lónìí nínú mímọ̀ èyàn tó ṣe kí ni èyàn tó ti tàlékún ibi mímọ̀ nù tí ẹ bá wá kọ́ mímọ̀ ẹ̀ ẹ̀sìsì yẹn ò sí fọ́pọ̀lọpọ̀ láwùjọ wa táwà yìí o nítorí pé àwùjọ táwà yìí sí àwùjọ tí àwọn onímọ̀ wà ní àwùjọ táwọn ilé kí ó dá sílé kọ́ ìmọ̀ nípa súnà wà ní so àwùjọ tá àti ìrànwẹ̀ tí wọ́n sàlàyé ọ̀rẹ̀ sí fún wa ní o sí nǹkan tí wà á jẹ́ síìtì fún wa tí ó fi ájọ pé ìdí òjé mọ ẹ̀sìn sí òun náà ní nǹkan báyìí kò jẹ́ síìtì fún wa mọ́ so ká gbìyànjú ká wá mímọ̀ kí ọmọ ọba àdìkọ́lá kí ó sàánú wa kí ó fi ìmọ̀ náà kó fi yé wa ó má wá fi ìpín ṣètọ́ sínú ìmọ̀ wa bàbá tẹ́ mọ̀ kí ọmọ ọba àdìkọ́lá ó jẹ́ kí lílò rẹ̀ kí ó máa rọrùn fún wa. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك